Ah. tábàlàní sọ̀rọ̀ ń sìn wọ́n máa sọ̀rọ̀ tábàlàní ṣépè wọ́n máa wùwọ̀ èpè they why did they flag it. ṣé ẹ rí i pé wọ́n flag ẹ̀ ń sìn kí ló dé tó ń flag ẹ̀ kí ló tẹ flag ara yín ẹni bá tún flag ṣó mi wọ́n á máa ní ká má ṣe pé ọlọ́run á ṣe fún ẹ bó o ṣe ń tábà pẹ̀lú ṣó mi ọlọ́run bá mi tábà pẹ̀lú ẹ̀mí ẹ̀ bẹ́ẹ̀ o ẹni bá ti tábà pẹ̀lú ṣó mi tí mi ò tábà pẹ̀lú ṣó ẹ̀ kọ́nà ń kọ́jọ kó bá mi tábà pẹ̀lú ẹ̀mí tiẹ̀ bẹ́ẹ̀ I don't tamper with you please I don't want problem let me do what I want to do. Eh? I'm not doing it on my page. I'm doing it on my wall. Oh, I thought it's not even my page. Are you? We start on, um, on the page now. No. It's on the wall. Now the one I'm doing now. The first one is on my page. No. then you have to share it to the page then. Yeah. Oh, then ń lọ ní even see, Because you two ẹ̀ ń wò mí, ẹ ti look, lukuluku ẹ̀ tẹ lọ́ọ̀fù ẹ̀ tẹ láìkì. Ẹ rí pé wọ́n kàn ṣe flag ẹ̀ dànù wọ́n tí notify me. Wọ́n kàn flag ẹ̀ ni. Ẹ mo ṣe sọ fún yín lẹ́ẹ̀kan ẹ ti rí eléyìí àwọn powder tó jẹ́ pé kí ló máa ń pè ẹ tí ò kì í ẹ èyí tó dìpọ̀ ṣẹ́ ti rí ẹni kọlọ̀ tí ẹ bá ti fẹ́ kọlọ̀ yín lẹ máa sọ fún mi ẹ ti gbọ́ a máa fi ránṣẹ́ sí yín anywhere with cheap anywhere in the world yàtọ̀ sí China àti ìlú tẹ́ bá ti wà ṣáá bá mi gbà síbẹ̀ yìí. gbélé wa àti èjì yẹ àti èjì eléyìí tí o bá fẹ́ gbọ́jọjọ orí ẹ lọ mo sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé ẹnìkan béèrè lọ́ọ́ mi ọ́tò kí ló máa ń lò. This one uh, hydrating or like let me see. anti-aging. ele o de pe cleanser lele. yes yes. this is cleanser. water based. Eh? water based no alcohol. water omi omi ni omi water based ni let me bring it out for you let me just shake it for you to see you see Kosi sí alcohol Oh, ti rí ó good ṣẹ́rẹ́ ẹlẹ́ṣọ̀ọ́ ẹ má flag me o Oh, kì í pòwò lọ́rùn o natural lele lele kò sómi gọ́tà ń bẹ́ o mi ò dẹ̀ bá nǹkan oníkan jẹ́ mo kàn ń ṣe tèmi ni òwò kì í pòwò lọ́rùn mo ń ṣe tèmi ni ẹ ti rí mo dẹ̀ polówó pẹ̀lú ojú mi ni mo gbé síta this is me for you àǹtí lele lélẹ́yìí eléyìí bóyá ayé ẹ ti fẹ́ gbójú ọjọ́ bóyá o ti ń gbójú ọjọ́ orí ẹ ò ń gbọ́ wo tó bá ń gbójú ọjọ́ orí ẹ lọ àwọn kan gbójú ọjọ́ orí wọn kò ṣe pa àfihàn wọn wọn gbójú ọjọ́ orí wọn lọ ẹlòmíà máa sọ pé mo bèrè lọ́wọ́ ẹnìkan ní ọjọ́ kan torí ẹnìkan kọ̀ rí ọmọ mi ló ṣe sọ̀rọ̀ ní yíyá ọjọ́ tó rọ ọmọ mi a lọ sínú ṣọ́ọ̀bù tá a bá ti ń lọ wọ́n ní this your sister this is your friend Money, no she's my daughter Money, my last baby Money, your last baby Money, yes you sure Money, very very sure ẹ fún love. Money, me you are younger than your age Money, what do you mean Money, at least you have to be fifteen years or sixteen or eighteen before you have this baby Money, eh? what do you think uh, eh, guess my age Only maybe you are thirty three or thirty five mo with this body yes everybody big is your baby Auntie, èjì rèé o jésù làṣírí ẹwà mi ò láwọn ibìkan tí màá tún fún ẹ nínú bẹ́bẹ́lì kó máa kà sí tó òfin ní gbọ́dọ̀jú orí ẹ o going to vote ẹlòmíì tí gbọ́dọ̀jú orí ẹ̀ gan wá hard èjì mọ́ èjì ẹ̀ tá a bá sọ èjì wa wọ́n la ń bá àwọn ẹgbẹ́ wa ṣe competition ni ọ̀dọ́ òmò ṣe máa rí ilé wa nìyí tí ìbá jẹ́ pé mọ́mì mi ò farabalẹ̀ kan tọ́jú wọn dáadáa wọ́n yàn jẹjọ́ rí wọn ti recently nígbà yẹn tí mọ́mì ti wọ seventy wọn ò mọ̀ pé wọ́n ti wọ seventy honestly but nísìn tí wọ́n ń kan ṣó ti yé yín ọjọ́ orí tí n bá sọjọ́ orí mi wọ́n you are hardy you want to buy bá àwọn ẹgbẹ́ ìyá àtàwọn ẹgbẹ́ àǹtí ẹ̀ compete ní age mo ní òkè bí mo dẹ̀ ṣe rí ọlọ́run jọ má jẹ́ gbọ́ jọjọ́ orí mi lọ mo tún gbàdúrà sí o ọlọ́run jọjọ́ ẹ máa yọ̀ǹgì jọjọ́ orí mi lọ ṣùgbọ́n kí n máa dàgbà sápò hmm. mi ò fẹ́ máa sọ pé mo fẹ́ dàgbà síkù kan torí tó o bá lọ fẹ́ dàgbà síkù gbogbo ìfun àtẹ̀dọ̀ èèyàn ọlọ́run ò ní jó gbójú ara ẹ̀ lọ ẹ̀ ń gbọ́ so I want to be younger than my age I'm praying I used to pray that prayer okay. Uh -huh mi ò mọ̀ i used to pray that prayer àwọn tó bá mọ̀ mí láti ìgbà kan ìgbà gangan wọ́n tún rí mi wọ́n tún ní mo dàgbà jù báyìí lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn ṣó ti yé anti age o lè fẹ́lẹ̀ tó bá ń fẹ́lẹ̀ náà ṣe ojú ẹ̀yìn náà ni àtàwọn ibi tó bá ti fẹ́ máa age tó bá fẹ́ máa patch ó máa jẹ́ kó o ṣe kí ni wo nígbà kan ní South Africa mi ò rí mo sì ń wá àwọn milkshake yẹn milkshake yẹn tí n bá ti rí màá máa gbé fún yín ṣó ń gbọ́ tó bá ní ẹ̀mí ẹ̀ fẹ́ jábọ́ wọ́n tọ́jú ara ẹ o má kàn fi gbogbo owó dáa kó raṣọ ṣùgbọ́n tó o bá ti raṣọ thank you my sister tó o bá ti raṣọ tún make sure pé o tún ojú ẹ ṣe ọjọ́ orí mi má sẹ́pà gbà tí àwọn máa ń sọ fún mi nínú mọ́ yẹn pé à ah, mo ní this is your baby you have a baby so your first born you be around twenty mo ní no she is thirty something mo ní thirty something mi ò dẹ̀ bí ọmọ mi ní age fifteen for your information okay tí n bá ń sọ wọn ní ó fẹ́ máa báwọn ẹgbẹ́ bí mo ṣe rí rèé ẹni tó ti mọ̀ mí látọ̀dún tó ti mọ̀ mí ẹnìkan rí mi wò ó kò ṣe tẹnu ó rí àwọn ọ̀rẹ́ mi <laughs> ó ní sí àwọn ọ̀rẹ́ rèé mo ní àwọn ọ̀rẹ́ mi ni mi ò jẹ́ káwọn ọ̀rẹ́ mi yẹn mọ̀ o kò ń ṣe àwọn ọ̀rẹ́ mo rí of millennium of recent o àwọn ọ̀rẹ́ tá a jọ tí mo ti mọ̀ bíyá bíi thirty seven forty years ago ó ní sí àwọn ọ̀rẹ́ rèé mo ní yẹn ó ní tó bá ti délé ó ní máa dúpẹ́ fún Ọlọ́run o somebody is talking to me. ó ní tí bá ti délé kí n máa dúpẹ́ fọlọ́hún ó ní kí n máa yíra fọlọ́hún ó lóun dàbí àbúrò òun ẹlẹ́ẹ̀kẹrin ó ní wọ́n dàbí tó bá sọ pé àwọn ni mọ̀mísí ẹ̀ ó ní òun there is some of them wọn ò sanra kódà gbogbo àwọn tí mo fi wọ̀n yẹn kò sí kankan tó sanra tó mi èyí tó dẹ̀ sanra tó mi náà ó gbó gan mi ò fi although it's a grace of God it's not by my power I pray that God answer prayer. Kò sádùúrà tọ́lọ́run ò kì í gbọ́ tí o bá gbàdúrà tó bá rí pé o dẹ̀ fẹ́ kinní Pray all kind of prayer but tó má gbàdúrà burúkú o. O ti gbọ́ má dẹ̀ gbàdúrà tó máa yọ ẹ́ lẹ́nu. Mo máa ń gbàdúrà Olúwa jọ jẹ́ ń dàgbà sápò jẹ́ ń lọ́wọ́ jọjọ́ orí mi kí n ní ìmọ̀ àti òye jọjọ́ orí mi lọ. But jẹ́ kí n máa yọ̀ǹgì jọjọ́ mi. Okay, you can do that in me. Okay, give me drink am um, taste your water. Should I drink water? i'm hungry Tolu àǹtí èjì yìí o lè rà ọ̀dà ẹ̀ we send it to you tó bá ti fẹ́ rà á má rẹ̀ yọ kan ò ń gbọ́ o lè ra má rẹ̀ yọ kan sódà kò ní tètè sọ pé ó ti tọ́ o mi ò rí jẹ́ o ó tún lò ó tún tó bí ọ̀sẹ̀ kankan tó tún rí gbà rà á kó rà á bíi mẹ́rin ò ń gbọ́ àwọn tó mọ̀ mí ní nàìjíríà yẹn tó bá dé bathroom mi when i want to buy cream tí n bá fi tí n bá ti ń lo ọṣẹ kan tí n bá ti pó good àbí mo kàn like ẹ̀ ẹ má jẹ ntàn yìí kò tiẹ̀ sí ìkan tí mo lò tí mo ní mo gùn tí bá ti bẹ́ẹ̀ ránṣẹ́ mo máa ń ra mẹ́fà mo ní different type of soap nínú ilé mi èwo ló forí burúkú ṣé ìwọ fẹ́ bànújẹ́ ni tó bá kọ lẹ́tà ìbànújẹ́ ọlọ́run á fún ẹ ìwọ tó fẹ́ kún ọlọ́run fún ẹ so èmi ò rógun ẹkún o ẹkún ọ̀dẹ̀ níjẹ́ tèmi ìbànújẹ́ ìwọ tó bá fẹ́ péré fún ọlọ́run máa fún ẹ ayọ̀ lèmi fẹ́ ní ọdún two thousand and twenty one mo ti sunkún sẹ́yìn ọ̀nìfọ́ kò sẹ́kún lọ́rọ̀ mi mọ́ mo sọ ni ẹni bá lòun kun ẹkún fún mi olóni ọkùnrin lè lò ó ìwọ ọkùnrin tó jẹ́ pé ojú ẹ gan báyìí bí ojú ọ̀bọ ló ṣe rí mi ò bú ẹ o o lè lò àǹtí èjì náà ni torí àwọn ọkùnrin kan wà báyìí ìyàwó wọn yẹn wá pupa wọ́n ti lo gbogbo nǹkan wá ṣe é àwọn wá dàbí ọ̀bọ lẹ́gbẹ̀ẹ́ èmi mọ́lá àwọn èèyàn mọ̀ mi mi ò lè sọ pé mo fẹ́ fine kí ọkọ tí mo máa fẹ́ kó má fine mo dẹ̀ máa láì kọkùnrin kó má kó touch kọkùnrin kó touch kò ń ṣe pé kí ìyàwó wọn máa máa ní àwọn kan fẹ́ máa jẹ́ ẹlòmíì báyìí á dàbí ọ̀bọ yàtọ̀ sọ́ṣẹ́ aṣọ tó kó sọ́rùn lẹ́ máa fi mọ̀ pé èèyàn ni ará àwọn obìnrin míì náà kẹ̀dẹ̀rẹ́ I don't want to talk ẹjọ́ mi ìfẹ́ tọ̀ kì í ṣe pé mo búyàn o àti èjì ẹ rà á ó gùdù gan tẹ bá dẹ̀ ti rà á màá tún fún yín ládùúrà tẹ má máa gbà sí tẹ bá ti ń gbàdúrà tó tọ́ wọ́n lè ní àdúrà wọlé ń gbà ó hmm. ṣe èwo ni jẹ́ ká kó lipstick ebi ń pa mí tolú i want to eat àwọn jẹ́ ká kú nínú stick hmm, jẹ́ ká kú lọ́wọ́ three one mú kọ́ wa ṣẹlẹ̀ lè ń sìn three in one ní olóògbúkú èèyàn three one ṣé ti yé yín ó wà we have three one a ní léyà a ní gbogbo ẹ̀ ó wà ẹ ọ́ dẹ̀ lọ́dọ̀ mi thank you god bless you àwọn kẹ́ni má ní kẹ́ni má ní tàn án lé wàwọdò ní yàrá o ẹ kìlọ̀ fún kó má ṣe bẹ́ẹ̀ mọ́ o ṣáwọn ọ̀bọ wà ń bẹ̀ ni ṣẹ́ni tó ju ọ̀bọ wà ń bẹ̀ ni ṣẹ́ni tó ju ọ̀bọ wà ń bẹ̀ ni tó ń tẹ rẹ́dì rẹ́dì eléyìí nísìn mẹ́ta ni o ṣe jàre my dear sister sister Tóyìn Adégbìtẹ́ God bless you a máa rí yín pẹ́ o a dẹ̀ máa wà láyé pẹ́pẹ́pẹ́ o hmm, ẹ ṣe God bless you àwọn èèyàn pàtàkì sẹ́pẹ́ àwọn kan ọkọ ìyàwó ọkọ èwo làbúrò kíyàwó kò fáìn kíyà ọkọ wá dàbí ọ̀bọ aṣọ la fi ń dá wọn mọ̀ aṣọ èwo ni kọ́ mi èwo ni gan àwọn ọmọ yìí bọ̀gán tó bá ń sẹ́pẹ́ gbogbo wọn máa fi ń tọ́jú ìyàwó wọn nísìnyí wọ́n ti ń tọ́jú ara wọn ẹ máa rí àwọn obìnrin àwọn Yorùbá yẹn ṣẹ́ṣálẹ̀ ẹ máa rí wọn báyìí ni àwọn Haúsá náà dẹ̀ máa ń múra tó bá ti lówó ẹ máa rí wọn in fact mi ò fẹ́ sọ̀rọ̀ yẹn lónìí Ore, 3 1. Let me open one for you. Iye kan na ló bá dé o. O bá lọ ọ̀dà ẹ̀ kan ọ̀dà tiwa. Tó o bá rí mi lẹ́ni tí mo fẹ́ pọ́ da fún bọ́dì. Tó wá lọ ọ̀dà ẹ̀ ń bò mí ń Ọpọlọ ni o ma ha o la kini ma o. ni mo o. ni 3-1 ele ni number 1. eléyìí ẹ máa kọ́kọ́ fi sẹ́nu yín ó ní foundation ó dàbí ẹ fẹ́ ṣe mr ẹ fẹ́ ṣe makeup náà ni ẹ rí eléyìí ni foundation ẹ ẹ wàá gbé apotect lips yẹn so tó bá wá gbé léyìí sí a wá dúró pa eléyìí sì color red ni wine tó lágbára eléyìí tẹ́ bá fẹ́ kó tún máa shine kẹ́nu yín kó má dry ẹ eléyìí tẹ́ bá ti fi sí ó máa dry pa twenty four hours ó máa wà ń bẹ̀ but tẹ́ ẹ̀ bá fẹ́ àmì tẹ́ fẹ́ kó wà kó máa glow kété yìí máa shine shine shine lips ẹ ẹ fi sí ẹ tún fẹlẹ́ náà sí our gloves ẹ fi sórí ẹ three one lélẹ̀ but mo tún wá ní àwọn kan eléyìí ṣe mọ̀ pé oríṣiríṣi lipstick ló wà káàkiri but eléyìí ẹ Mary Kay eléyìí kò ń ṣe ordinary one mo ní àwọn ordinary one náà ti máa polówó fún yín o ẹ máa gbọ́ mo ní ordinary one mo dẹ̀ máa tún ṣe you go to inside wàá lọ kó àwọn wàá lọ kó márùn wá nínú draw tó wà nínú ilé yẹn ṣùgbọ́n ó ṣàmọ̀ èyí tó máa ń ṣàyìn wọ̀nyẹn hmm? mú mẹ́fà wà ń bẹ̀. kọ́lọ̀ oríṣiríṣi la ní ẹ̀yin ẹ̀ṣẹ̀ ti rí eléyìí lipstick náà ni different colour Mary Kay tẹ́ bá fẹ́ jẹ́ distributor kan bá wa dòwò pọ̀ owó kékeré wàá wà lọ́ndà kínní kínní yìí wàá member forever you be a member and then you can sell your things also online people can order me only ní because májèntàn yìí you. eléyìí ò ṣe fake o direct from the company So that míì me tó they pé fake ni ṣó ti yé yín tó yẹ pé nàìjíríà mi ò sọ pé nàìjíríà o they like duplicate of things original làwa ń tà gbogbo nǹkan tó wà láyé yìí ni wọ́n ń fake ẹ̀ original nítorí ẹ̀ ni pé kó o lè mọ̀ pé àwa o ẹ̀hẹ́ kó wá join lọ́dà wa you be a member also wàá máa tà kò ní pé kí n má tà kò dẹ̀ ní kí ìwọ náà má tà ṣó ti yé yín bí mo ṣe ṣe yìí sìn màá post gbogbo ẹ̀ online ẹ̀ eh, sórí website mi àwọn èèyàn ma order we ship tá a ti receive order yín á send ẹ̀ sí yín kò problem worldwide kọ́lọ̀ oríṣiríṣi oore Mary Kay Mary Kay is good ó ní nígbà kan tí bá ti jókòó báyìí ẹnu mi á kò dry àṣẹ ó nìkan tí mo lò give me some inside mélèé wa mi ìfẹ́ mi mo fẹ́ sọ pé lè mi ìláì mo nìkan mi ò fẹ́ sọ yẹn ẹ eh, that's yours go and bring those shiny one in the cupboard bring like six for me the shiny one ṣẹ́tìrì kọ́lọ̀ oríṣiríṣi ló wà nínú eléyìí kọ́lọ̀ tó bá ti fẹ́ ni ọ́dà ìjọlẹ̀ ọ́dà méjìlá ẹnìtì tó bá ti fẹ́ o ti gbọ́ ọ́dà láti ọ̀dọ̀ wa o lè jẹ́ mẹ́mbà àwọn tó bá ń ṣe makeup parties ní nàìjíríà this is good i recommend it for you àwọn èèyàn máa ń bẹ̀ mí ní clinic ní nàìjíríà dada clinic wọ́n máa ń bẹ̀ mí ní clinic torí pé tẹ́ bá wọnú ilé mo máa ń rà á clinic ni máa ń lò ní time kan but clinic yẹn náà bẹ́ẹ̀ ni mo máa ra cream mi bẹ́ẹ̀ náà ni bá ti lọ tí bá ti rí cream kan ọṣẹ kan máa rà but clinic gangan ṣùgbọ́n clinic yẹn akọ́ ọ̀pọ̀ ń bẹ̀ kò dáa fún wẹ́dà nàìjíríà even canada gan kò dáa fún wẹ́dà canada fún ẹ̀sán people tó bá jẹ́ pé ara wọn máa ń react but Mary Kay Mary Kay is good cream well powder everything about Mary Kay water kò sí kankan tó lè damage ara ẹ o ti gbọ́ o lo ara yún ẹ kò sí mo lo ara mi pọ́n kan kò sí mo lo gbogbo ẹ fẹ́ máa rí bá kò sí ṣùgbọ́n àwọn kan tá a bá sọ ń sì dẹ́ pé wọ́n ti use mọ́ hmm. o rèé kọ́lọ̀ oríṣiríṣi ló wà nínú ilé thank you my sister ó lè ra ẹ lè bá mi dògò pọ̀ kẹrin jẹ́ french kẹra french ẹ̀ mo fẹ́ fi eléyìí wọ̀nyí mo ní àwọn local i mean kì í ṣe local náà àwọn lipstick tó yẹ pé ṣe ti rí ẹ máa wẹ pẹ́rú lipstick wo lélẹ̀ ẹlòmíì máa ń rí ètè mi ó máa ń her. ó lè fi kíní ìṣe lipstick ó lè fi ṣe shadow. o lè fi ṣe lipstick o lè fi ṣe eyeshadow bẹ́ẹ̀ni eléyìí ni mò ń sọ ṣe eléyìí kò ṣe eléyìí ò ṣe clinic o mo kò fẹ́ bẹ́ yín sẹ́lẹ̀ yìí ni o eléyìí ẹ̀hẹ́ mo fẹ́ bẹ́ yín sẹ́lẹ̀ yìí ni o èwo ni mo ti já náà nù customers ṣe ti rí ẹwọ ń sìn ẹwọ tèmi you see tí n gloves lórí ẹ̀ máa fi sí but mo kò need tó bá jáde àwọn tó bá rí to face wọ́n máa ń béèrè pé lipstick wo ni mo lò o lè fi ṣe lipstick o lè fi ṣe o lè fi ṣe eyeshadow ẹ̀rí pé èlì mísìn mo máa tẹ́ bá wọlé mo máa ń lò we have different types tó bá rà yẹn náà tó bá ní ká bá ẹ post àwọn eléyìí náà sí ẹ owó ẹ ò wọ́n á bá ẹ post ẹ but èmi ṣó ti yé. Mm èwo ni èwo ni kọ́lọ̀ oríṣiríṣi but ó ní kọ́lọ̀ tó tí ò lè lò irú eléyìí ń sẹ́wọ̀ irú eléyìí ń sìn tí bá fẹ́ ké tiẹ̀ máa bẹ́ gan ẹ rí pé green lélẹ̀ ẹ ti rí ẹgbẹ́ mo fi sẹ́gbẹ̀ẹ́ kan look at look at another one èyí tí mo kọ́kọ́ lò lẹ́ẹ̀kan èyí tí mo kọ́kọ́ lò lẹ́ẹ̀kan èlélẹ̀ eléyìí náà tó fẹ́ jọ ẹ̀mí eléyìí another one that one is brown This one is like gold, gold, silver. You see? I want máa ń ṣe makeup tó máa ń cheap go. I wish you will get here. ye. O lè ṣe tiri. Tí bá gbé súnmọ́ ẹ wàá rí ètò ẹyin máa gbìtà. Ó lo three days later to tó o for kúkú No side effect, nothing. O lè fi àwọn tó bá ṣe makeup tó tójú wọn tó ń ṣe makeup tó bright ṣé o mọ̀ pé ṣé o ti yé bẹ́yẹn wọ́n máa ṣe wàá kàn máa wò pé báwo lójú àwọn èlòmíì ṣe máa wọ́n ṣe makeup wọn á ṣe wọ́n máa blink á máa ṣe ní ṣé o ti yé you can do it at home also wọ́n ṣe é láti rọrùn fún àwọn èèyàn kọ́lọ̀ oríṣiríṣi òun ló wà níbí jẹ́ n tún fi ó dà pé purple wà this is purple we have peach kọ́lọ̀ oríṣiríṣi red nìkan ni mi ò ní nínú ilé we have this way eh, but eléyìí ò ṣe ah. you see you see orí pé mo fi kọ́lọ̀ sórí ètè mama glitter Toba she mistake Toba she give me mi song by me. Oh, you mí ó kì í ṣe gbogbo àní máa ń lò gbà mí tí máa kàn fẹ́ kójú máa sọ̀rọ̀ kójú ṣé ti yé bọ̀ mi ń lò sójú mo máa ń lò sétì mi lipstick ni bọ́ tó lè lò nígbà yẹn àwọn um, kíní àwọn clinic clinic wọ́n ní clinic wọ́n ní kí ló orúkọ ẹ̀ wọ́n ní um, eyeshadow kan eyeshadow eyeshadow yẹn ò lè lò sí lips ẹ ó wet ó wet ètò ọmọ máa wá bó ṣe máa wá tó o bá mọ̀ ọkùn wọ́n ti ṣe báyìí tó o dẹ̀ ní máa sórí lipstick ni wàá yí sókè báyìí wàá lò báyìí wàá lò ó wà so má worry, pé ẹ o ṣó ti yé yín ẹ o a lot of òjé ló wà tí àwọn èèyàn tó ń ṣe makeup náà tí wọ́n máa ń ṣe ìwọ tó bá ń ṣe makeup mo tún já ẹ tó ń sìn ni tẹ bá rí àwọn tó máa ń ṣe makeup lórí táì kíní tó máa wọ́n dé use this thing wàá máa wò pé ah makeup wo ni wọ́n lò tójú wọn fi ṣe bẹ́ẹ̀ yẹn tí gbogbo ẹ̀ fi ṣe wàá lò wọ́n máa ń lo oríṣiríṣi tó máa pọ̀ tẹ́ pé smoking kìíní àti blinking blanking oríṣiríṣi ó ti yé so o lè lò ó eléyìí náà o lè ọ̀dà ẹ̀ eléyìí ò wọ́n kò wọ́n tó àwọn yẹn bọ̀ tó ń ṣiṣẹ́ tó le sọmọ láwọn oríṣiríṣi sínú ilé o clinic oríṣiríṣi lipstick at least personal one tí mò ń lò but ṣe rí cosmetic hmm, mo fẹ́ fi sórí ọjà mi àti other many things gbogbo lòwò ìkọ́ Canada ni mo wà àwọn kan kan wà tẹ́ pé wọ́n máa fẹ́ ọ̀dà ọjà tí wọ́n fẹ́ nǹkan kan tẹ́ pé wọ́n ò ní rí wọ́n máa ń wò pé àbá ah, mo ṣe fẹ́ ra kíní ó wà ní Canada o ó wà nígbà ó wà láwo just send naira la ní báà la ṣe fẹ́ rà call me pay naira I give you dollar thing even tó bá lọ fẹ́ dọ́là rámà tó bá lọ fẹ́ one dollar <laughs> okay ìwọ san náírà èmi á fún ẹ ní you understand inside the tin there is a pàpòṣùtọ́ ọ̀yẹn inside the tin ó ta lẹ́nu ló ń jẹ́ bẹ́ẹ̀ inside the tin èdè Ghana ni there is a pàpòṣùtọ́ ó ti yé bẹ́ẹ̀ yẹn inside the tin ó ta lẹ́nu so pè mí lipstick yẹn good gan o ṣòtìrí jẹ́ ìwọ ọ̀nù kò lè kúrò wá lọ patí wò wá tọ́ láti inú èmi kẹ̀dẹ̀ wá tọ́ láti inú tó bá ti tọ́ tó bá ọmọ mi ò ṣe kò sí kankan tó máa ṣe ètò ẹ̀kọ́ mọ́ máa blink ni tó máa fi kúrò ní patí ó lè gbé kọ́lọ̀ tó wáwé sí ti bá fẹ́ ṣe mo kàn ṣe sample fún yín ni jẹ́ ń tún gbé sílẹ̀ nǹkan korí lẹ́ ń gbé lè sí mú bọ̀ jẹ́ ń gbé sórí ara wọn. ṣe rí kírìn nìyẹn yẹ gbé kò you see mo ti gbé mi ṣe ẹgbẹ́ green yẹn náà wà nbẹ bó ṣe wà yẹn kò ní kúrò mú bọ̀ ṣe ti ẹ máa Let me put this again. Pè mí pè mí ọgbọ́ pè mí kọ́ mi ṣẹ́tìrì thank you. o ò lè tọ́ sọ́wọ́ ó dàbí paint bọ̀ kì í ṣe paint. mo ń bọ̀ mo máa ń pa. tó bá tún wá fẹ́ mo tún ní peach this one is peach àwọn kan á ti máa crop ẹ̀ bẹ́yẹn o má lọ gbé ìtàn e, máa máa ń tà tàbí tó ń tẹ tí ò ń dètè tí ò lè dẹnu ó ti yé èmi ò bí téèyàn máa dé láyé ó máa débẹ̀ mo tún fẹ́ gbé peach sí àbí pink. Thank you, my sister. God bless you you see kọ́lọ̀ oríṣiríṣi jẹ́ ti ní so tó bá súnmọ́ mi sìn tó yẹ pé mo súnmọ́ kámẹ́rà yẹn dáadáa mo ń try láti súnmọ́ kámẹ́rà wà á rí bẹ́ẹ̀ sèrè tèmi tí máa gé tà wà á rí àwọn èèyàn máa rí pé ah, kọ́lọ̀ yẹn á dàbí pé ah, kọ́lọ̀ yẹn ń dá sùn lipstick tó lò yìí ó ní different colours ó dẹ̀ pé kò jẹ́ kọ́lọ̀ kan ṣẹ́ ti rí you can put like as many as you like tó bá ti fẹ́ kéètì ẹ̀ rí ṣó ti yé bẹ́ẹ̀ kó wá jẹ́ pé mo ṣe make up wọ́n ti ṣe make up náà kó wá fẹ́ kété ẹ̀ loud tó bá fẹ́ red ó lè wá ṣe tán kó wá gbé red wine kó tún gbé àbí glove á máa blink báyìí wo kò lè kúrò mẹ́ṣẹ́ ti ó ti gbẹ ó ti gan pa kò ń ṣerú ó ti yẹ yín mẹ́rin mo láwọn kan nílé o tẹ́ pé àwọn tó máa ń fi tẹ̀lé but eléyìí blink eléyìí ó unique ó fine ó ó ó ṣe ọmọ ta ó ta lẹ́nu so ẹ pè mí ebi ń pa mí ebi ń pa mí mo fẹ́ polówó ọjà but i'm hungry i'm hungry very very hungry mo fẹ́ polówó ọjà i'm very hungry àti ìjẹun bó dàdé ṣiṣẹ́ látàárọ̀ ẹ̀hẹ́ jẹ́ kí n. lè parẹ́ wàá jẹun wàá sùn kò sí nǹkan kan tó máa ṣe tó bá dẹ̀ ti fẹ́ ṣe tó bá ti sú ẹ wàá kàn lọ sí bathroom wàá fomi fọ ẹnu ẹ àbí tó bá ní nǹkan tó máa fi ń lips ẹ wàá kàn wipe ẹ kúrò torí a ní lips wiper a ní lips eh, wash bí o ṣe ń fọ eyín ẹ náà ni wàá fọ lips bí tiẹ̀ mọ̀ bóyá ẹlòmíì máa ń fọ lips wọn ṣáà ṣé ti yé but tó bá fọ lips ẹ o gbúdọ̀ lo àwọn nǹkan tó bá máa jẹ́ kí ó wà òkè o even ó dẹ̀ máa ní nǹkan tó máa test tó máa look good létí ẹ o kó má lè jẹ́ kí ẹ máa dry kó má dẹ̀ máa jẹ́ kó ètì ẹ bẹ́ tó bá ti fọ ètì ẹ tán tó bá scrub ètì ẹ o gbúdọ̀ fi glove àwọn nǹkan tó máa jẹ́ kó máa shine kó succulent ṣùgbọ́n tó bá lọ́kọ kó jẹ́ kó ṣe mo ń sọ̀rọ̀ lẹ́ǹkan àwọn tọkọ wọn tí ọwọ́ wọn ṣe hárahàra. Hara <laughs> jẹ́ kí n tọ́ wọ́n ṣe hara. ṣé ẹ máa pé mo ti polówó lẹ́ẹ̀kan aṣọ tí bébì mi wọ̀ yẹn ẹ bá mi rà á mo ní kọ́lọ̀ oríṣiríṣi kọ́lọ̀ no kọ́lọ̀ oríṣiríṣi kan mo ní red Tolu come here again if you don't want them to see your face you can or should I change it mm. I just I turn the camera eh Sure. I should turn the camera eh you want to wear your own mo mọ ẹ bá mi rà fine red What wọ́n tó fẹ́ jáde pẹ̀lú àbí ọjọ́ ìgọ́bà red ń sìn ọjọ́ fourteen i think fourteen is um, next sunday or monday get close àwọn èèyàn ti ẹ̀rí bàtà tí wọ́wọ́ yẹn náà tèmi ṣé ti ẹ̀nìyàn àbí tèmi it's yours okay But you want to use camera ìyẹn rí fílà yẹn àwọn èèyàn láìkí fílà yẹn wọ́n ti ń béèrè torí súnmẹ́yìn súnmẹ́yìn mm. ìsí àwọn èèyàn láìkí fílà yẹn ìsí I can see you ó oh, yá open the lemon again yàwó yàwó yàwó yàwó yàwó yàwó yàwó yàwó yàwó so irú wẹ̀ èyí tẹ̀mí fẹ́ wọ̀ lẹ́ẹ̀kan sí i ṣe Nike bàtà Nike yẹn ni mo gbé síta tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tí mo fẹ́ lọ ra nǹkan nike ni mo wọ̀ sí ìsàlẹ̀ nígbà tí yàrá ìsàṣẹ́ ti rí photo your jacket God bless you darling God bless you God bless you. o lè lo adidas tó bá dẹ̀ fẹ́ ká bẹ́ẹ̀ match ẹ̀ papọ̀ adidas bàtà adidas white bó ṣe wà yẹn adidas white ló lọ pẹ̀lú ẹ̀ adidas white àbí kó tún wà another colour tún wà another colour fún mi wọ another colour fún mi má bínú pé mo disturb ẹ má bínú tiẹ olówó olówó eré má bínú ẹ you want to wear it one. I said which one which one. Um, ṣé kí ṣé wàá wọ. ẹ ó dọ̀nà ẹ máa wò lọ́bẹ̀ ẹ ó dọ̀nà ẹ ó dọ̀nà. gbà ìjẹ́bùkù ẹ̀rẹ̀ méjìlá èyí ló máa wọ̀ ẹ́ ṣé wàá wọ ilé ìfún wọn ẹ́ àbí Nike àbí kọ́lọ̀ mi kọ́lọ̀ yìí náà wà òkè ọ̀rẹ́ ìdìyẹ wọ ẹ̀ jẹ́ kí èmi náà wọlé kí ló ń jábọ́ ọ̀rùn. Oh. kí ló ń dún àgẹ̀wà ló ń dún kí ló ń kù ìlú wa ló ń kù bí òjò. àbí ẹ ló sọ yẹn náà. ó dàgbà ọ̀jẹ̀ olúwa ọmọ federation. ètò hmm. ìrántí orin jésù ni mò ń kọ́ sí that is my own Inna. ó yẹ kí n wọ sórí kinní mi gan ni kí n wọ sórí búbù tí mo wọ yẹn. Boo-boo. Ah. Hmm. Are we going to sleep today? Mo dẹ̀ fẹ́ ṣe. I want to prepare. Maybe I'll do those ones tomorrow. Hmm. no, ṣé yẹn ni? What is one? No, wọ green yẹn, má wọ black, má bínú wọn bìnrin jà kàn bá mi polówó ẹ ṣe ẹ fi lọ́ọ̀fù síbì ẹ fún wa lọ́ọ̀fù God bless you God bless you as you give me lọ́ọ̀fù God bless you as you press love for me God bless you as you press love for me. Oh, why not? Yes, now. Put on the inner. It's, I love it with dinner. Maybe you'll come. Ẹ fún wa love. God bless you as you do so. I share with my little family. God bless you. Bó kàn fẹ́ kó Ekpewa. Toba Ẹ pè wá. Tó bá ti wọ̀ yẹn sìn, Tolú má bínú díà. Mo mọ̀ pé àti ìjẹun ti ṣe tán máa ọ̀rọ̀ dá fún I'm sorry for today. Ma bínú ṣùgbọ́n. Mm-hmm. Hmm, I know I know you understand I know ọlọ́run ò ní ṣèǹjì ìwà ẹ̀ mọ́ mi lọ́wọ́ ò ní di búburú lórúkọ Jésù tá a bá jẹun kò ní sọ pé òun ò tí ì jẹun mọ́ mi thank you my brother thank you my sister kò ní sọ pé mommy I have not eaten so gba táwọn hùn hmm, God bless you darling God bless you ṣe tó wá ti ṣe yẹn tán wà tó wá bá mi wá bá mi wọ èyí tó bá lè wọ nínú àwọn aṣọ yẹn ṣùgbọ́n. No, má yọ kúrò. òbá má yọ kí ṣe ẹni wọn fẹ́ wo òbá má yọ tó ń wé sí yorùbá bí tó bá fẹ́ Ah, ṣé o lè bá mi ṣe kíní mọdẹlì sí mi ní láti máa rẹ ìwọ tó ń sọ pé wọn fẹ́ kówó ká gbowó ń jọyìn pé kó má bá wọn ṣe kíní kó má bá wọn wọṣọ o ní máa ṣe kíákíá ni mo ní kò sí pé òwò náà máa bá mi wọ̀ nílé kó máa bá mi ṣe mi ní láti lọ bẹ̀rẹ̀ sí ra máníkì yẹn gan mi mo bí tí mo lè gbé sí sí ti bí so that tí máa fẹ́ ṣe iṣẹ́ àti máa lè máa fi ṣèǹjẹ aṣọ lára ẹ̀ ẹ ṣe jàre god bless you sister brother ẹ ṣe o god bless you kọ́lọ̀ yẹn mo like kọ́lọ̀ yẹn ah tó bá jẹ́ pé kò sí time ni turn ó yá turn oh this is another colour this is another colour yes turn turn ṣẹgbẹ́ báyìí fẹ̀gbẹ́ ṣe báyìí yes ó yẹ kó wọ bàtà sí white àbí green gbogbo kọ́lọ̀ yẹn ló ń ṣẹ́tiri it's good ṣẹ́tiri bọ́ jákẹ́ẹ̀tì ẹ̀ díẹ̀ yeah yeah yeah ó yá ṣe bí model ọmọ ṣe bí model <laughs> ọmọ ṣe bí model ó yá rìn ó yá rìn ó yá nà dúró wọn ṣe máa ń dúró yá yẹ yeah ẹ̀hẹ́ ẹ̀hẹ́ so ó nìyẹn ẹ bá mi rajà ẹ bá mi rajà ẹ bá mi rajà <laughs> ẹ bá mi rajà ẹ bá mi rajà tí mo wọ̀ sábẹ́ aṣọ mi ẹ ti rí ẹ ẹ mi rajà <laughs> kọ́lọ̀ mo ti ní kọ́lọ̀ ó yá remove that one okay let me i'm doing as i'm talking right now ó this, su this. ti ṣe let me give you another one to wear <laughs> kọ́kọ́ lè rí bó ṣe wà ní o ti wọ white lẹ́ẹ̀kan tún wọ ilé tún wọ white mo like white i love the white red green àmì color o ṣe so wọ̀nyẹn again wàá bá mi ó lè bá mi wọ english kan kó tó má bínú dìá má bínú olówó orí mi ẹ̀hẹ́ òun nìyẹn ẹ ti rí eléyìí bàtà tí mo gbé sílẹ̀ yẹn nike bí mo ṣe jáde lẹ́ẹ̀kan tí mo ẹ̀wọ̀n àṣà lọ sínú store lọ ṣe medicine sí ẹ kúkú mọ̀ pé mo láìkì èmi máa láìkì nǹkan máa kó máa gbẹmọ́ mi lára ẹ ti rí sí pé ẹni bí mo ṣe wọṣọ yẹn ẹni pé kò sí nǹkan tó dọ̀tí aṣọ yẹn mo dẹ̀ fi powder yẹn mo fi sọwọ́ ẹ ti rí tó bá jẹ́ àwọn míì ó ní nǹkan tí mo nílé ó lè kọjá lẹ́gbẹ̀ẹ́ white á mọ̀ ní àdá pé wọ́n depo sí ṣe ti rí òun rèé ẹ ti rí mo wọṣọ ń sẹ̀ rí pé kò kò ṣòlá rẹ̀ ẹ ti rí nike lélẹ̀ èmi ẹ̀ mọ̀ pé ọmọ <laughs> àgbà ti ẹ ṣá mọ̀ ẹ ti ẹ ṣá ti rí ẹ yòó àbíkẹ́mi náà ṣẹ́ẹ̀kì ni ṣẹ́ẹ̀kì fi bọ́bọ̀ mi wọ̀ ni ṣẹ́ẹ̀kì náà fẹ́ gbẹ́ wọ̀ show me your style àbí báwo kí show me your kìíní kan ẹ bá mi rajà ẹ jọ ẹ torí Ọlọ́run eléyìí white and black knife lélẹ́yìí ẹ bá mi rà á ẹ torí Ọlọ́run ó bẹ̀bẹ̀ ní o kọ́lọ̀ mélòó la ní only we have black a ní short èyí tó fẹ́ wọ̀ tó wọ̀ lẹ́ẹ̀kan yẹn tó bá wọ̀ yẹn ṣe ẹ jẹ́ kó o ó ní short ó ní long but long clean is good like me, mo love àwọn track down like kilo ló because ní during winter mi ò like láì kí nǹkan máa máa ṣe wà lọ wá wọ tọ́ọ̀pù kan máa máa gbé jákẹ́ẹ̀tì máa máa wọ kirikiri kan wọ tọ́tù neck tí bá ti wọ tọ́tù neck mo lè má wọ tọ́tù neck tí bá ti síìpù eléyìí dókè tí mo síìpù ẹ̀ pa ẹ́ mo gbé jákẹ́ẹ̀tì mi sí mo lè lo you know mo dẹ̀ lè má lò you understand so mo mo máa like eh gbà mí ìkẹ̀dẹ̀rẹ́ mo bá ti mo lè wọ that's leggings ok o fẹ́ o fẹ́ o fẹ́ gbé sọ́wọ́ bẹ́yìn ẹ ok o ti fẹ́ bẹ̀rẹ̀ o fà á dáadáa. ẹ ṣe ẹ̀yin tẹ̀ ń tẹ̀ lọ́ọ̀ yes. yes I'm I'm àmúdẹ̀lẹ̀ fún mi. àrùn bíi mọ́dẹ̀ ó yá to go and work Oh, yẹ kó wọ bàtà ni àrùn bíi mọ́dẹ̀ Yeah yẹ yẹ ó yá tún rìn ṣé o lè fi ó lè hàn. ẹsẹ̀ yẹn o jẹ́ kẹsẹ̀ ẹ̀ nà tán. I'm not wearing heels. You are not wearing heels. I know. You, I know you are wearing slippers. <laughs> you are not wearing. <laughs> Kò kò ní jẹ́ kó débi kò tó dúró bẹ́ẹ̀ yẹn. Ó yá don't finish it here. You walk after the turkeys. Then after a little bit, you you, you know. Oh yeah. love ẹtẹ lọ́ọ̀fù wa ẹtẹ lọ́ọ̀fù wa à ń ṣe fúnẹ abẹ́fẹ́kẹ́mi náà ṣe abẹ́fẹ́kẹ́mi náà wá catwalk fún yìí ni. <laughs> no i'm not wearing shoe thank you ma thank you sir ẹ ṣe gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ẹ ṣe ẹ jọ torí yín náà la ṣe à <laughs> ń work o ẹ bá wa rajà ẹ jọ the red one is good we have red color at this time you know it's good for this season February is red and white so we have red so the red we got now is only three left okay èmi ò ní red èmi ò tẹ like èmi mo ń lo red but you know so ẹ bá wa rà ẹ ṣe gan thank you very much thank you very much so ẹ mi ra ìjà ẹdùrẹ abe abẹyìn ni o mm. tí bá ní kéèkì tú pírọkẹsì ẹ jẹ ń tú kíní yẹn fún yín kó má dà pé àtú ṣó ti yé ẹ jẹ àtú. Mm. ẹ ti rí lose yẹn eléyìí tẹ bá wò ó kò ń this is cotton hundred percent cotton ẹ pè wá So ti yé yín ẹ̀hẹ́ so mi ò fẹ́ torí inú yàrá yẹn ẹrù náà wà lórí iṣẹ́ àmbẹ̀ yẹn tí bá ní ọmọ kádà pé èèyàn tún ṣòónú lé ọjà ni mo fẹ́ polówó ẹ jọ̀ọ́ o ẹ torí ọlọ́run ẹ bá mi rà á ẹni tí ti bá mi dòwò pọ̀ tẹ́ bá mi rajà lágbára ọlọ́run ẹ máa lé ni nínú oríire ẹ ò ní o láṣẹ Èdùmàrè ẹ ní rà kóbá ẹ ní rà dábá ẹ ara àtakò ẹ wọn ò ní tako eré ayé yín wọn ní tako tèmi náà ẹ bá mi rajà ẹ ṣáàrin ọmọ mi látàrọ̀ tá a ti ń ṣiṣẹ́ ṣé ká sọ fún yín àti jẹ nǹkan tó wù wá àti jẹun inú mi ń dùn kúrúrúrú because mo ti mu ní tí mo sè lénìí tí ń ṣe àgbo mi mo lè ṣe mo lè fi wọ̀nyí bá ní kí n fi wọ̀nyí kẹ́ẹ̀rì ṣùgbọ́n màá fi wọ̀nyí àwọn kọ̀ọ̀kan wà nú ẹ o ẹ máa rí àwọn kan tó wà nú ẹ ẹ tún máa àwọn kọ̀ọ̀kan tó wà nú ẹ tẹ́ ẹ̀ ní rí tí mi bá sọ fún yàn so mo fẹ́ fi wọ̀nyí nǹkan tí mo sè tí mo sì sè lónìí nìyẹn mi ò tí sè bẹ́ẹ̀ mi ti sè oúnjẹ ká tó di pé a lè sè oúnjẹ ńsìn I had to order some food ṣó ti yé yín where's my slippers I had to order food aláṣọ náà a ní àwọn aṣọ àwọn gown eléyìí mo fẹ́ fi àwọn kinní yẹn for queen and king ẹ wò aṣọ wà oríṣiríṣi design kì í ṣe lé nìkan ṣòkòtò mi ò fẹ́ torí mi ò fẹ́ tú gbogbo ẹ̀ torí mo mọ̀ pé ṣé mi bá ti ń so oúnjẹ ń ṣe ọmọ yẹn ni máa ní kó máa ṣiṣẹ́ yẹn tó bá dẹ̀ ti ń ṣiṣẹ́ yẹn ó máa ó dẹ̀ ń bá òun náà ló ń bá mi post tẹ́mi bá tún ṣe díẹ̀ á bá mi ṣe díẹ̀ if not màá gba àwọn èèyàn tó máa bá mi ṣe àwọn professional wọn tó máa bá mi ṣe òun ló bá mi ṣe díẹ̀ dẹ̀ èmi náà máa dẹ̀ ṣe màá máa load ẹ̀ so ìta máa tún lọ sanwó ṣó ti yé yín mẹ́rin we have a lot of things kọ́ńtẹ̀ máa rè pé àwọn ah, ìjáde wọn ò jẹ́ kíníkan kíníkan we working okay so kí n wá fi wọ̀nyí àgbo àti oúnjẹ juice mi tí mo ti sè lénìí ṣùgbọ́n ebi ti ń pa mí tó bá ti jẹ́ toró tó máa ń fihàn ní appetite ó ti yẹ yín ẹ ti rí lára aṣọ a ní àwọn aṣọ lóríṣiríṣi mi ò fẹ́ tú gbogbo ẹ̀ because tó bá tú sílẹ̀ ń sìn yín mo wọ gáàkó náà níjọ́ yẹn ó yẹ kémi náà mo fẹ́ ó wù mí pé kí n jáde kí n wọ̀ kémi náà ṣe kí n wọ̀ sí but tẹ́ bá ti rí mi láràárọ̀ tẹ́ bá rí mi nígbà mi ti bá wọ̀ míì Any aṣọ tí ẹ ti rí mi these days tí n bá wọ̀ ẹ lè ọ́dà ẹ̀ lọ́dọ̀ mi ẹ pè mí kẹ́ ọ́dà ṣó ti yé yín iṣẹ́ tí mo tún mú mo ti fi sílẹ̀ for some time I go back to it right now So ti yé yín because hmm, ọ̀nà kan ò wọjà we need to work I need to work because ọmọ mi ní ìdòwó ọlọ́run nìkan là ń I need owó me many things ni I need to do and again we need to work okay and I need to teach also gbogbo nǹkan tí mo ṣe yìí kọ́ ọmọ rẹ kó ba lè fún wọn ní ìsinmi gbogbo tí mo ṣe náà tí n bá jẹun à jẹun nìyẹn òun náà tí ní jẹun kò ṣe pé mo pọ́nìṣì ẹ̀ tí bá ní kó jẹun gan mo rí sìn ó lọ mú mo rí gbà tó ń dress nísìn tó bọ́ṣọ yẹn ó lọ mú slice of bread ó fẹ́ fi sẹ́nu mo mọ̀ pé ó ti tó tẹ̀ ká jẹ breakfast ká jẹun ṣùgbọ́n ó yọ lọ́hùn ṣó ti yé so tá a bá ṣe kó ṣe pé mo pọ́nìṣì ẹ̀ o kó ṣe pé ẹ̀ so tó bá tún wá rí mi tá a bá tẹ́ra wa sí fàájì kó ṣe ṣe gbogbo oúnjẹ tá a bá jẹ lámà sí ẹ̀ tí a bá jẹun nísìnyí o wípé àní jẹun ní kílẹ̀ tó ṣú àrẹ̀ mí pé àrẹ̀ ní jẹun lọ́la o kò dẹ́ mi pé o mọ̀ máa wáyé bẹ́ẹ̀ lójoojúmọ́ o ṣòtìyé ọmọ mi kò ní sọ àmà ni àwọn tó yí ìjà náà ìtì kiri kan mo dúpẹ́ fọlọ́run ìṣe testimony kò dẹ̀ ní bàjẹ́ ṣòtìyé yín bẹ́ẹ̀ yẹn kò ní bàjẹ́ lágbára ọlọ́run mo dúpẹ́ fún ọmọ tí ọlọ́run fún mi i thank God for that God bless you ọlọ́run ní sọmọ wa dìdàkudà gbogbo ẹni tẹ̀tẹ̀ lọ́ọ̀fù fún gbogbo story tí mo sọ yẹn God bless you i want to show you apps tí mo ti ṣe lénìí màá sọ àwọn èèyàn tó bá kù tó bá fẹ́ mọ̀ nǹkan tí mo ti ṣe sínú ẹ̀ ìtì ìtẹ̀mẹ̀mí oyè ibẹ̀ yẹn so system ẹ o gbọ́dọ̀ ó tí o tí sísẹ̀mù ẹ bá ti darúgbó ojú ẹ má máa darúgbó tí sísẹ̀mù ẹ bá ti ń darúgbó ojú ẹ wúrú ó má máa age jọjọ orí ẹ lọ so don't kill your system tó bá ṣe ń tọ́jú ara ẹ̀ tó ń tọ́jú bọ́dì ẹ̀ tó ṣe gbogbo nǹkan tá a sọ yẹn wàá tún ṣe kí ni àgbo yẹn máa fi wọ̀nyí ṣe máa rí nǹkan tó wà ń bọ́ tó wá kó àwọn nǹkan kan tó wà nú ẹ̀ tí èmi ìbá sọ fún yín ẹ̀ nímọ̀ ọ̀fi tí bá sọ torí mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ló máa ṣe kí ni ló máa dìde nísìnyí láti ṣe pòun fẹ́ mọ kíní yẹn wọ́n á sáré grab ẹ̀ wọ́n ò appreciate ẹ o they don't love you o they hate you like kí ló ṣẹlẹ̀ o but ìwọ wọ sórí àgbo yẹn wọ́n á sáré grab ẹ̀ mo bèrè ńgbà kan tẹ́ pé mo ní ẹ tẹ́ bá ti fẹ́ treat vagina yín o ní ní cancer of the uterus I tell you tó o bá kúkú ti máa bá wọn fi nǹkan kúkọ sí ìdí láti fi seduce ọkùnrin pé kó lè sùn sí kó lè ṣe wèrè kí o lè báyé ẹ̀ jẹ́ òun mi tó bá ti ń treat ara ẹ̀ òun gbọ́ mo sọ gbà pé go grant garlic ginger and uh, lemon ó máa ń hot tó bá gbẹ gan o lè gbé sílé gan kó o sa antibiotics ni when you are going out you can just insert some kò ní ìdíkọ tí tó bá ti gbẹ o lè kàn fi kan lára ẹ tó bá ti fọ̀ díẹ̀ tán tó ṣe tán tó ń lọ níbi tó fẹ́ jáde lọ́jọ́ ìwọ tó máa ń jáde pé wàá lo tọ́lẹ̀tì yàn níta wàá fi sínú ìdí ẹ̀ wàá insert ẹ̀ síbẹ̀ like a piece like a medication wàá fi sí tó o bá jáde tó lọ tọ̀ níbòmíì níléèyàn because èmi bí ṣe wà tí n bá lọ tọ́lẹ̀tì kan tí ò bá ń ṣe tinú léèyàn kò sí bó ṣe mọ́ tí tọ́lẹ̀tì yẹn bá dọ̀tí tí n bá délé màmá filẹ̀ àbí kí n tó wà níbẹ̀ gan àbí tí mo bá lo tíṣù tó yẹ pé mi ò mọ bí tíṣù yẹn ṣe jẹ́ tí n bá lo mi tí n bá lo tíṣù màá lo mi okay mi ò lo wiper ọṣẹ wà ń bẹ àwọn kan wà ń bẹ you getting me but ìyẹn ó máa prevent ẹ from any bacteria from any germ from any disease because a lot of nínú hair tá à ń wò yìí a lot of bacteria ló wà ń bẹ tó ń lọ káàkiri àwọn èèyàn tó ń clean tọ́lẹ̀ tó ń yẹ pé ilẹ̀ yẹn á mọ́ gan ẹ̀rí pó mọ́ ẹni tó ń clean ẹ̀gán gbé bacteria ń gbà mí tó yẹ pé ó clean ajẹ́ kó mọ́ because I work before in hotel hotel yẹn ẹ̀ wọ́n á clean ẹlòmíì á clean gbogbo hotel bá wọ́n but hmm, wo ó ní nǹkan kan tó máa gbé sójú báyìí glass ni tó bá gbé sójú wa máa rí gbogbo nǹkan bí ìdọ̀tí bá wà ń bẹ wà mọ̀ ó ti yé àwọn hòtẹ́ẹ̀ kan wà ní pé five star tí mo ti ṣiṣẹ́ ní hòtẹ́ẹ̀ mo ṣiṣẹ́ ní different hotel so àwọn kan wà tẹ́ pé specialist ni wọ́n wọ́n máa wá ń detect tó bá dọ̀tí tó bá mọ́ báyìí tó rí tó bá jẹ́ pé ó dọ̀tí they will tell you tó bá pé èèyàn ti sùn sí tó ti wá gbé kúrò they will tell you so bacteria láti treat ara ẹ̀ náà ó ti yé ibẹ̀ because èmi mo ní skin tó wà sensitive tèmi bá jẹ òróró tó bá pọ̀ àbí tí mo jẹ ẹ̀pà àti cashew nut mo dẹ̀ láì gbogbo àwọn kiri bẹ́ẹ̀ yẹn àbí having some ara mi á máa lé àbí kí mo sọ bẹ̀ ẹ̀gúsí ẹ̀gúsí yẹn tí mo sè é tí mo jẹ́ léraléra màá máa yún ara mi wọ́n máa pè ní ìrọ̀rùn but tí mo bá ṣe àgbo kò ní kí n ràgbo ní ọwọ́ anybody tí bá kàn rà ń gbà mí wọ́n ní cholesterol nígbà kí ó máa ń dáko lísìn gbà mí sáwọn èèyàn but nígbà míì tó bá lísìn kan míì tó dẹ́ lómi kò dáa lómi but eléyìí is good for everybody etí mo sọ it's good for everybody i tell you okay àwọn èlòmíì tó bá rí mi ẹ wọn ní kinní kan mo tún máa ṣe fún yín lónìí ṣé kí n ṣe i will do it for you now in your presence i will check my vp in your presence okay i will check my vp in your presence i have my vp i mean sugar test i have my vp okay i know that i don't have sugar i have low sugar so whatever i do i put honey i cook and I use a lot of honey and a lot of garlic. I eat a lot of carbohydrate because it produce sugar in the system. So so that mi ni máa fi me low sugar low ní tó fi ní joint pain tó fi máa ń ní gbogbo orókún tó máa ló ń low ló ṣùgà lóní tó bá ní ló ṣùgà ó pọ́sì kó máa sùn wẹ́wẹ́wẹ́ kó dẹ̀ máa rẹ̀ látinú ṣùgbọ́n tí wọ́n bá sọ fún yín sísẹ́ ìdọ̀kan ṣe thank you ẹ Auto la mo like tó ṣe yẹn wọ́n á wá kúrò wọ́n lọ fi oríyìn fún ẹlòmíì kó ṣe nǹkan kan o wọ́n ti kájá máa ṣe lọ eléyìí ò ní láti lọ ra ìwé àbí ègbò kankan ẹni tó ní heart problem ẹni tó ní oríṣiríṣi àrùn àti sọ simple simple things fún tó dẹ̀ kó dẹ̀ ń ṣe ó dẹ̀ wà òkè tó ti yé bẹ́ẹ̀ tó bá lò lè sùn déédéé ṣáà máa lo àlùbọ́sà tínú bá ń ṣe é tó bá ní àrùn tọmọ ẹ bá ní àrùn máa fi àlùbọ́sà enough of àlùbọ́sà sínú ọbẹ̀ kó máa pọ̀ àti garlic àti dídùn hmm, kí lorúkọ ìta máa ń lò wẹ́wẹ́wẹ́ yẹn ṣebí ìṣe garlic yeah Tolu where is it garlic ok kí ló ń ṣe oh you are lying down ẹ eh, tó bá ṣe lọ́kọ̀ wọ́dà oúnjẹ kásìkò sáré jẹ yẹn màá ṣe oúnjẹ later wọ́n come and wear this for me o ti láìda o ti rẹ̀ ọ̀tá o ti rẹ̀ táì kò ní rẹ̀ kàkà kó rẹ̀ wàá mú rẹ̀ rodò wàá fi ṣọmọ ẹja lóore wàá wọ eléyìí fún mi wọ gáàn yìí fún mi àwọn gáàn tí a bá wọ̀ tó bá jẹ́ pé a bá ní gbà má bínú díẹ̀ tó bá tí a bá ti tá a bá fi sórí wẹ́bsáìtì wa tá a bá ní wàá fún mi ní wẹ́bsáìtì yẹn tó bá fi sórí wẹ́bsáìtì wa tá a bá ní size mọ̀ tó bá pé àwọn tá a ti fi ṣe demo àbí tá a ti wọ̀ la fi ṣe sample fún yín ló wà tá a bá fẹ́ tà á máa dín owó ẹ̀ ṣó ti yé bọ̀ mi ò fọ̀nà taṣọ tèmi bá ti fi ṣe design tá a bá fi ṣe display ó ti yẹ yín mẹ́yẹn ṣùgbọ́n mo kàn wọ àwọn kan fún yín sìn pé for you to see but eléyìí tí mo wọ̀ yẹ́ ẹ̀ lè mi ò lè tà because èló ni ṣó ti yé yín mẹ́yẹn I love it and I like it and I still going to be useful for me where is darling tó bá dẹ̀ wọ ẹ̀tàn ó tún ku ìkan mo fẹ́ kó kàn wọ red maid méjì abẹ́yọ kan fún mi má bínú tó bá dẹ̀ ti ṣe tán kó ọ̀dà oúnjẹ náà kó jẹun náà kí n tó so oúnjẹ ṣùgbọ́n mo sọ́ọ̀rì gan so let me show you let me show you ṣé mi ṣé kí n remove ẹ let me show you now you see my lips now You see? I prepared this today, this morning. You see? Ẹ máa rí àwọn a lot of tea kan nínú ẹ̀ but ẹ lè mọ tí tó jẹ́. Ó ní mò ń sọ. Nínú kíní iṣẹ́ ti rí garlic èmi ò kí ń yọ èpo ẹ̀ kúrò. Ginger àti garlic ṣe ti rí. Ginger àti garlic ṣe ti rí lemon àti lime ó wà nínú ẹ̀ lemon lime mo lo lemon àti lime mo dẹ̀ tún lo ata ìyèrè ẹ̀ ń gbọ́ mo ní àwọn tíì nínú ẹ̀ mo wá fi àwọn kankan sí ẹ mo fi àwọn kankan sí ṣe rí bó ṣe rí ṣe rí bó ṣe tíìkì ṣe rí bó ṣe rí ó ní nǹkan tá a fi sí ṣó ti yé yín mẹ́yẹn tá a bá ti ń lò ó ṣe rí bó ṣe wà yìí ó ní mo ti máa ń sọ several times pé tíì ti máa ń dà sínú jug ṣe rí jug tí ẹ rí ẹ rí jug mi ti máa ń dà sí. Si lórí jọ̀g mi ẹ ti rí ẹ rí pọ́ọ̀tù ni tí máa fi ń sè ẹ ti rí nínú ẹ ṣe rí àwọn tíì àwọn tíì kan wà nínú ẹ ṣó ti yé yín hmm. ní bá jí làárọ̀ tó bá jẹ́ pé mo fẹ́ mo fẹ́ sùn when you taking it oh, rọrùn sùn kò jẹ́ bẹ́ẹ̀ fún o o jáde lọ ó rìn ó rẹ̀ kò síbẹ̀ fún ẹ o tó bá inú ń ṣe ẹ́ kò síbẹ̀ fún ẹ o ó jáde ó mú tán ó wá ń wúkọ́ kò síbẹ̀ fún ẹ o ó ní cold kò síbẹ̀ fún ẹ o kò sí coronavirus o kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀ o ó ti yé bẹ́ẹ̀ yẹn pàtí mo fẹ́ fún wọn ní àgbo èèyàn ẹ rí pé gbogbo èèyàn ságbẹ̀ yẹn kan ẹ̀ wọ́n tó ní nǹkan tí mo fi sè é ó ti yẹ yín tíì tó wà nú ẹ̀ ẹlòmíì ò kì í lo tíì yẹn but èmi torí pé tí n bá jí làárọ̀ tí mo fẹ́ mu máa kàn wọ́ ọ̀mẹ̀ nítorí pé mo máa ń like àwọn tíì kan let me now show you let me show you bóyá o lè guess àwọn tí mi ò ní tí mò ń bìbà púpọ̀ nù I don't have too much tea I don't have too much tea but I want to tell you I have fruit tea a lot of teas ṣó ti yé yín mo ní àwọn tea ṣó ti yé yín àwọn nǹkan tí mo máa ń fi sí bọ̀tí eléyìí tí mo fi sí mi ò ní sọ fún yín ó wà lókè pátápátá ó wà lókè pátápátá but ìtorí èyí tí mo fi sí yẹn kò mí pé bóyá it's good for you o but ó wá ní nǹkan tí mo máa ń fi sí ṣó ti yín I can tell you kò fi sí but ó wá ní nǹkan tí mo tún máa ń fi sí àwọn liquid things tí máa ń fi sí. Hmm? Okay, I should help you with the sip. Fast Fast okay. fà sókè fà sísàlẹ̀. Ah, bá ah, mú sáìsì à elizabeth taito Yeah. Color kò sí sáìsì wọn Yeah. One more. I understand wàá káṣọ yẹn sókè tó to what ṣe wàá ká sókè okay? Only show ṣòkòtò ẹ̀. so ẹ rí mo máa mo sọ lónílẹ̀ ó di kàǹpé ó di gòbè ó yá sisi ológe ó yá bẹ̀rẹ̀ gbé ó yá filẹ̀ tàbẹ́ filẹ̀ gbà bẹ́ẹ̀ ẹni gbà tí mo gbé àgbo wá <laughs> àwọn alágbo ti débí <laughs> wọ́n ti dé wọ́n ti ṣe kí ni wọ́n ti dé àgbo ṣé kí n sọ fún yín ẹni tó bá ti bá mi rajà màá bẹ yín sí àwọn ingredients òkú tó jẹ́ liquid things àti àwọn nǹkan tó kù ẹ ṣáà ti rí nǹkan tó wà ń bẹ yẹn ṣùgbọ́n naturally ṣe eré tó jẹ́ àlùbọ́sà yẹn tẹ́ bá ti ń sebẹ̀ tí ẹ bá ti ní system bóyá problem ni o kidney problem ni o tí ò tí ì jẹ gbogbo kidney yẹn o tẹ́ ti ní oríṣiríṣi sign nínú ara yín garlic àti ginger yẹn àti àwọn nǹkan kan màá sọ fún yín owó ló yẹ kó fi ṣe consultation yẹn. ẹ máa jẹ́ kò sí gbogbo ọkọ̀ ọkọ̀ ọkọ̀ ọkọ̀ ọkọ̀ ọkọ̀ ọkọ̀ sí. ṣúgà ẹ lò tó jẹ́ kókò máa ń rẹ̀ bí ẹni máa kú mi mí sọ fún mi. ṣọ́rẹ́ mi tí mo wo yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó kàn máa ṣe mí ni kó tó kí tó rìn díẹ̀ máa ṣe mí fìn oorun á máa kùn mí àṣẹ ló mo mo ṣẹ́ẹ̀kì ṣúgà mi kò mọ́ ní mi ò ní ṣúgà àṣẹ téèyàn ò bá tún ní ṣúgà gan ó tún wá dangerous pé kó tún lò wọ́n ní àwọn máa ń sọ pé má jẹ ṣúgà o ó sanra o ẹnìkan tó bá ti sanra báyìí wọ́n á ní ṣúgà ni ọlọ́run ò ní jẹ́ ní ṣúgà problem ṣó ti yé yín èmi tó bá ti ní ṣúgà problem mo ti sọ́rí jẹ ráìsì máa jẹ ráìsì dáadáa jẹ vegetable tó bá ti ní ṣúgà problem tí ṣúgà ẹ bá lò ní o tó lò àwọn tó bá ní high sugar wọ́n máa ń gbẹ ìtàwọn èèyàn ò mọ̀ nìyẹn ẹni tó bá ti ń gbẹ ìtọ̀ ṣúgà tó kàn ń gbẹ ṣá tó ń gbẹ tó ń gbẹ tó máa ń yọjó ó máa ń yọjó tó bá ti ń yọjó tó yọjó ó ní ṣúgà mi ò sàwọn tó sọ tó lọ́gùn o tí wọ́n wú bí pọ́pọ́fù o èmi ò lo oògùn elephant no dey big beg to big lion lioness ọmọ lion kò yẹn ẹ ti rí láyọ̀nù ó ń tó ń tí ìkìlà pa òkè lẹ́sẹ̀ wọ́n máa ń níbí oníkálukú ló ní í ṣèbẹ̀bọ̀ ẹ̀ àwọn kan wà tẹ́ pé wọ́n fi wọ́n ní ẹ lo oògùn sọ́yàn kọ́yàn yín lè tóbi ẹ lo oògùn sídìí kídì yín lè yọ àwọn míì tó ní ìdírà pàtà wọ́n ń wá ṣòkòtò kiri tí wọ́n mọ tó fẹ́ fi ṣe mo dúpẹ́ pé gbogbo ohun tọ́lọ́run fèmí moderate ni o ìgbà tí máa ṣe pé mo lọ́yàn ah nígbà tí mo rí àwọn èèyàn ń jọ ẹ̀ bá mo tún sunkún fún àwọn èèyàn tó lọ́yàn náà pé ẹ́ẹ́ ṣó ti yé àwọn náà dẹ̀ ló fún wọn ṣó ti yé but àwọn tó gbé náà màmú pé ẹrù ni wọ́n gbé and also it's a, it's a problem ó ti yé èmi kẹ̀dẹ̀rẹ́ mo sọ fún yín gbà pé èmi nígbà tí mo kéré mo máa ń rí àwọn tó bá ṣe rùmùrùmù tó kúrú nígbà yẹn tí mo ríra torí wọ́n bú mi wọ́n fẹ́ bú mi ṣe léṣe nígbà tí mo ń grow why are you so tall ẹ mọ̀ pé nàìjíríà lè intimidate ẹ pa gbogbo tí wọn ò bá ní tó ní òun náà fẹ́ fi bú ẹ ìtọ́ òníwọ̀n ní It's o ní náà fẹ́ gbẹ why you so tall wo bó ṣe rí bí gògò ṣú ọkọ̀ rí bí kinní ni wo bó ṣe ga èso ó ga kò níyè ó ga kò gbádùn ó ga kò wọ́n máa ń kàtà àwọn tó bá ga bí ọ̀dẹ̀ <laughs> ṣọ́ra àwọn tó kúrú ẹ má bínú o mi ò bu yín o mi ò bu yín o yín pé mo yájú mo kàn ń sọ ní o àwọn experience wa ń gbà yẹn èmi gbà tán bá gbà tán ti bú ẹ gbogbo bí mo ṣe ga yẹn àṣẹ ọlọ́run àwọn kan tiẹ̀ láìjẹ́ pé ah ọmọga ìyẹn nílùú Germany o nílùú Amẹ́ríkà nílùú Canada àṣé advantage tún ni mo níbì kan mi ìwà rí ara mi bí gíga yẹn pọ́ ṣe ọlọ́run ló ní mi ò tẹ̀ tó o bá tẹ̀ mọ́ mi máa gbá ẹ̀ṣẹ̀ mọ́ ẹni ó tiẹ̀ lè ṣe ní àw <laughs> màámi sójà fúnra rẹ̀ <laughs> màámi ọ̀dọ̀ sójà ló gbé dàgbà so ó ṣe bí tó jà ní. <laughs> mi ò mọ̀ pé mọ́mí tiẹ̀ lè wọ́n lè dàgbà wọ́n lè rọ̀ bẹ́yìn bẹ́ẹ̀ni ó lè ṣe é ní àwọn kó lẹ́nu báyìí mọ́mí orúkọ èébú kò sí èébú tó fẹ́ bú mi tẹ́ àwọn kan máa ní wọ́n bú ẹ wọ́n ṣàlẹ́yìn ẹ wọ́n rò bóyá mo ráyè ìranù mi ìráyè tí bá ní mi ò ráyè mi ò ráyè ní mi ò rá àwọn kan ọ̀nà máa ń bẹ ẹ mú mi mú mi kó lè dùn mí ó ìgbà tí wọ́n ń pòṣe lásán ẹ̀ẹ́mú tá a mú wáyẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀yin aláyọ̀nusá ẹ̀yà amúkákárà ọ̀kẹ́ tilẹ̀kùn ètè sọmọlọ ẹ̀rẹ̀yẹ yín ké jòkúnjẹ́ o ẹ̀rẹ̀kẹ́ yín ké jòkúnjẹ́ o ẹ̀ ti wá ṣó ti yé nígbà yẹn àwọn tó bá ṣe rùmúrùmú báyìí máa máa wò pé ẹni tó bá ti ń lọ báyìí torí wọn ti kọ̀ dẹ́n gbogbo bó ṣe ga ọ̀ǹtì tí mo dàgbà tí mo wá màjọ ọ̀rọ̀ ọmọ ọmọdé ah ọmọdé you fine you? this girl fine she tall come get small ya the bonbon no too much e get front e get back ah money eh. so is a beauty ah this girl mama gbọ́dọ̀ ló máa sọ pé she dey fine you. but àwọn kan wà ní àdúgbò ẹgbẹ́ pé wọ́n kúrú báyìí kọ́ kúrò ojú ọkọ̀ọ̀kan tí kò kúrò níwájú wa ọmọ tí wọ́n kúrú o wọ́n kàn fẹ́ tọ̀kẹ́ dáhùn ni kò yú sí àjàjà kan ti wá di pé Mommy, ẹ̀ máa ń fi ẹ̀ṣẹ́ jí ẹ pé ẹ̀ṣẹ̀ lélẹ́lẹ́ wọ́n máa ń fìyà jẹ ní tí mo rí lọ́rọ̀ nàìjíríà nítorí àti pé wọ́n ń fìyà jẹ àwọn náà fẹ́ fi jẹ ẹ́ sí ni tó bá ń pọ́yàn lè bá máa tiẹ̀ dùn mọ́ nínú wọ́n máa pọ́nlé ní tí mo rí lọ́rọ̀ nàìjíríà nìyẹn àwọn a lot of demo and robots ló wà ní nàìjíríà god bless you my sister a lot of demo and robots ló wà níbẹ̀ tó bá ti gbé wọ́n pọ́yàn lé wọ́n á pọ́n àpọ́nlé kò tiẹ̀ sí nǹkan tí wọ́n kàn fún pọ́nlé wọ́n kàn rí pé wọ́n pọ́nlé náà ni tó bá dẹ̀ rí pé wọ́n ń bu wọ́n máa bá wọn bu they don't think they wọ́n ọ̀rẹ́bọ̀tẹ̀mí òun ṣe bẹ́ẹ̀ ọlọ́run má jẹ́ so ní bá ti rí gbà yẹn màá ráwọn tó ṣe tó yí lọ́rùn orí mọ̀tàbí tó kúrú tó nídìí ìyẹn ló máa wò wípé ẹ ẹ sọ àwọn tó fáìn rè mo ti sọ rí many times sọ àwọn tó fáìn rè ọ̀n ti tán sọ fún mi pé look at this girl figure it. look at her she tall eh? èmi ń gbà èmi tún kọjá mo tún máa ń kọjá àyè ara mi you can order food before the okay order now only order order for yourself order order order order please so tí wọ́n máa sọ fún mi pé ah mo tún máa ń kọjá àyè máa tún máa wọ bàtà gogoro ọdún ìjọ kan mo ti wọ bàtà gogoro lọ́jọ́ ọdún kan ní ṣé on the first <laughs> ó dà pé táyì gbá ẹ̀mí mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí fẹ́ máa wọ ayé ẹ̀mí pípa kan máa ń wọ ayé gan kó ẹ̀mí pé nàìjíríà kẹ̀dẹ̀ ó dẹ̀ lọ́nà mi tó lè wọ́ lọ mo wọ́ lọ ṣé ìtì rẹ mo wọ́ lọ ń jọ yẹn lọ́wọ́ <laughs> ọlọ́run ní jẹ́ aṣubú dànù <laughs> àwọn mọ́tò yẹn wọ́n ṣe ti rẹ̀ jẹ́ wọ́n ṣe dé bọ́sọ̀ tá a ṣe pé bọ́lẹ̀ jẹ́ kíríkọ́ kíríkọ́ báyìí ẹsẹ̀ pọ̀ tà sí ni ah, <laughs> mo ní wà kékeré kan bí báyìí on the bus bẹ́ẹ̀ dẹ̀ ni ọjọ́ yẹn mo ti wà ah má jẹ́ sọ sórí yẹn ẹ̀kọ́ là ń lọ lé ni ṣé o ti yé nígbà yẹn mo ti rí ẹ tábà ti rí àwọn tó kúrò báyìí nígbà yẹn mi kó fúnra mi ó mọ kí ìwọ tó máa rí ẹ̀kú wàá máa wò báyìí pé ẹ sọ àwọn ilé ìlọ́lọ́run gbáyé fún àṣẹ rọ ni <laughs> àṣẹ rọ ni ọ̀tí tí máa ń kọjá tí wọ́n máa sọ pé hey look at this girl àjàjà àwọn ọmọ yíbò ah this girl dey nice o àtàwọn yorùbá wọn yé she get body see body ah this one na machine she fine this girl fine tẹ́mi àtàwọn ọ̀rẹ́ mi bá wá lọ sí yàbá ń gbà yẹn yàbá níbi táwọn ọmọ yíbò máa ń dúró sí níbi òkìrìkà yẹn ọ̀rẹ́ mi máa ní kí n tẹ̀lé òun ọ̀rẹ́ mi yẹn wà lábújá ń sìn ah ọ̀rẹ́ mi <laughs> má jẹ́ dárúkọ ẹ̀ torí ó lè wọ́n lè ẹni tó máa ti ó máa popular hmm. ọ̀rẹ́ mi yẹn a bá yẹn first time tó lóyún ọmọ ẹ̀ ń gbà ẹ̀ nìyẹn ó ṣe ìlóyún first born ẹ̀ so ó yẹ pé àwọn èèyàn máa ń sọ pé òkìrìkà máa ń ní kinní wọn ní ibìkan first screen àti ẹ máa tún gbàbẹ̀ lọ́nù tẹ́jú oṣó mi ìran nǹkan mẹ́rin olómùmí lónìí tẹ̀lé òun lọ aṣá lọ bá a ṣe débẹ̀ ṣẹ̀mọ̀ pé ṣẹ̀ lóyún ṣẹ̀mọ̀ pé pimples máa wà e ẹ̀ ó máa ẹ̀mọ̀ ẹ̀mọ̀ ẹ̀rìnkàn òun kẹ̀dẹ̀ rèé ọlọ́run dáríjì mi kò ṣe bẹ́ẹ̀ yẹn ó ní ẹsẹ̀ kan ẹsẹ̀ kan kè ó ti yẹ yín bẹ́ẹ̀ yẹn ọtí ẹ mọ̀ pé àwọn kan náà lẹ́sẹ̀ tó kéde pé tó máa ń lo lọ báyìí wọ́n máa ń ṣakọ ẹ òun ní kélẹ èmi ní ti yẹ yín mẹyẹn ẹlòmíì ní bow leg ẹlòmíì ní kélẹ ẹyọ straight leg kan àti k kan ó wá jẹ́ k wọn fi wá sí o <laughs> wọn ò fi ké wọn kàn fi ké ni wọn ò fi wá síwájú ẹ̀ so ẹsẹ̀ kan straight ìkan ké so ké ni kò mú wá sí so <laughs> ọ̀dẹ̀ mi ok ó mú wá sí èmi méjèèjì yẹn ṣe wá báyìí òun mú ké jáde wá wá wá báyìí <laughs> so ìgbà tí a lọ àwọn ọmọ yìí bọ̀ ọmọ yìí bọ̀ mi ò mọ bí ogun yíbò ni àwọn yorùbá kọ́kọ́ ní tẹ́lẹ̀ problem yíbò but sísì àwọn gbogbo èèyàn ló ti di fúlàní sí anybody tó bá ti lè ṣe mistake báyìí fúlàní ni mo gbọ́ pé fúlàní gan tún ti attack wọn ní ìtìrẹ́ ìjẹ̀ṣà lẹ́nu fúlàní ni so bí àjẹdẹ́bi bẹ́ẹ̀ ta bọ́lẹ̀ báyìí látọ̀ bá lè ní láti mọ̀ ẹ̀ mọ̀ wájú bẹ̀yẹn náà kọ̀ bá wọn. Hey, wọ́n máa máa pààyàn báyìí gbà yẹn tẹ́ bá mọ ní yíyẹ tí mò ń sọ yìí nineteen ninety three ninety two you know Oh my, ó yá kọ́ ó yá hey, hey, ee ó di kiri kan wọn máa bẹ̀ sí sọ yìí bò nígbà tí ẹ sọ pé wáyú ẹ mọ̀ pé tó yẹ ìdẹ̀ lóyún èmi kẹ̀dẹ̀ èmi ò ní sọ̀rọ̀ torí mi ò débẹ̀ rí ṣé you know nǹkan bí ó why you touching me yẹn ni wetin wetin i dey touch sef mọ́mọ́ ọmọ yìí bò wèrè ni wọ́n o ah. wetin i dey touch sef see your face like Ikorodu road ẹni yẹn dẹ̀ṣẹ̀ lóyún gbà ẹ̀ <laughs> ìgbà yẹn nìkòrò dúró dò dẹ̀ dá rárá rárá rárá ah! jìjìjìjìjì ìkòròdú lónìí no be person dey follow you so see she say straight see she even get this get this ẹ mo bá àwọn ibo ìbẹ̀jì wọ́n wá bẹ̀rẹ̀ sí ọ̀rẹ́ mi yẹn ẹ́ ah! tí n bá ń kọjá láàrin wọn gbà ẹ̀ wàá tó bá ń kọjá láàrin yàbá nígbà yẹn wàá maintain wàá maintain ní o tèmi màá mẹ́ǹtẹ́ ni àwọn yíbo máa ṣe yamayama tó bá kọjá ń yà bá ń gbà yẹn tó máa ń já bèbèrè hehe bọ́sikọ́nà wà ká à oh no be this no be person be this she get yash she get different you your face just be like Ikorodu road you can't dey like this you did like do like àwọn yíbo ṣé ó rẹ̀ pé wọ́n ti yá àti wọ́n retí pé kó dé ṣó ti yẹ yẹn bó ṣe ṣe yẹn bó ṣe ṣe sọ́rọ̀ mi inú mi ò dùn you understand me inú mi ò dùn pé kó jẹ́ ká tètè kúrò níbẹ̀ bọ́ngbà tí mo délé yẹn mo wá wò pé ok òun yẹn ti márì kẹ̀dẹ̀rẹ̀ ó dẹ̀ ti fẹ́ ṣèyàwó ó dẹ̀ ti wá lóyún torí tó bá ṣe lóyún yẹn ó máa lóyún kó tó ṣèyàwó ó ti lóyún so tell me we go out so i was now thinking that okay ṣé mo pé nígbà kan tó o bá wà kẹ́fù tó o bá rẹ́ni tó ní kélẹ̀kì tó bá ṣe wedding àbí tí nǹkan gùdù fún o lè sọ pé o fẹ́ lọ ní kleg torí pé ó ní kleg torí pé ó fẹ́ ṣe wedding bọ̀ má sọ ọ̀rẹ́ ìdìdàkudà ní tọ́lọ́hùn ọ̀sẹ̀ ẹ̀dá o ò ń gbọ́ ẹlòmíì ló máa sọ pé ah tó gbẹ́ nìyẹn pupa àbó ṣe báyìí ló ń ṣe náà ṣe ló ṣe rọ́kọ àbó ṣe ṣe báyìí ló ṣe ṣe báyìí no just leave your time leave yourself for God with time everything will take place okay you don't rush okay so nígbà tí mo wá rí i pé wọ́n bẹ̀rẹ̀ sí sọ pé no be person be this money ah wọn ọmọ ẹmọ yíbo yòówó bó ṣe boost mi tó see she tall see ẹ lóde yẹn short ò ṣọ́ọ̀tì o tẹ bá dẹ̀ mọ majority àwọn tó máa ń ní kele they are also top people ìdà kò jẹ́ pé gbà tán wà kékeré à ń kele ẹ̀gẹ́ náà kẹ̀dẹ̀ rèé wọ́n máa ń ṣe ìfakúfa làwọn èèyàn fa ẹsẹ̀ wọn kékeré o torí bẹ́ẹ̀ tó bá gbó bímọ kan sílẹ̀ tó jẹ́ kán sórí ẹ̀ kodò báyìí ẹ mọ̀ pé wọ́n máa ń sórí ọmọ kodò báyìí tán máa gbọ̀n báyìí wọ́n máa fẹsẹ̀ méjèèjì <laughs> oh my god <laughs> tí ẹsẹ̀ yẹn bá ti lè dislocate ṣe é ráwọn míì tó ní ṣéèpù tí ó lọ rí ọgọ̀ọ̀gọ̀ ibi tí wọ́n ti ń ṣe ni òní kékeré ó ṣe rọ wọ́n mú ọmọ báyìí wọ́n ṣe rà wọ́n ń ṣe nìyẹn o láwọn ọmọ tó ń sọ pé wọn ò gbúdọ̀ ṣe ìkórí wọn kò gbúdọ̀ ṣe kìjù kọ́pọ̀ lọ́ má bà kọ́ má bà máa misbehave tó bá dàgbà nàìjíríà máa ṣe báyìí ni ṣẹṣẹ rí pé a lot of scanscan people kì í ṣe wèrè tó wà ní títì o kì í ṣe rá o ẹ máa ṣe pé àwọn èèyàn máa ń spark anyway anyhow because they do like this ọmọ nìyẹn o ọmọ kókó mm. ẹsẹ̀ nìyẹn o wọ́n fà á ọrùn ẹ̀ nìyẹn mm. wọ́n fà á sókè wọ́n mú ẹsẹ̀ hmm, ẹsẹ̀ ọmọ mi ti dá ó ti kọ́ sí àwọn tó wẹ ọmọ yẹn lọ́wọ́ akẹ́sí yẹ ṣe mọ̀ pé ọmọ kékeré òde lè sọ̀rọ̀ ó sì yẹ ìbá dùn kò ní ké wọ́n á gbọ́ yé yé yé àtúkú adẹ̀dákẹ́ ṣùgbọ́n wọ́n ti yín ọ̀rùn mọ́ mi wọ́n ti sọ ọ̀rùn ẹlòmíì ó tọ́ ni mo sọ ẹlòmíì tó bá gbé ọmọ sùn báyìí wọ́n máa gbọ́ tá a máa páàkì díẹ̀ báyìí a máa lóun fẹ́ kí díẹ̀ kó ṣe má jẹ́ ntọ̀ ìdí ẹ̀ tó torí tó ìdí ìdí àwọn ọmọ South Africa kò torí ẹ̀ tó ìdí ẹ̀ àwọn àwọn àwọn kan àwọn àwọn àwọn kiri ìlú wo ni wọ́n máa ń nídìí yẹn àwọn Burkina Faso ṣó ti yé yín ibi ni wọn ò ṣe bẹ́ẹ̀ wọ́n ṣó ti yé wọ́n ni wọ́n fẹ́ kó mọ̀ dìdí ẹ gbọ́ wọ́n ti ṣe ọmọ míì níṣekúṣe ní kékeré wọ́n tẹ̀ díẹ̀ wọ́n tẹ̀ yẹn wọ́n tẹ̀ báyìí wọ́n ṣe báyìí ẹlòmíì báyìí wọ́n máa tẹ àyà ẹ̀ báyìí wọ́n ni wọ́n fẹ́ kó ṣe ọmọ yẹn á wá dàgbà á wá ṣàyà báyìí á wá ṣe àyà hẹ́ẹ́rẹ́ kò ṣe pé mo fi kúrò a lot of things Don't ti ṣe fáwọn ọmọ are you getting what i'm saying so mo dúpẹ́ o pé ọlọ́run ò jẹ́ kán ṣe mí ní ìṣekúṣe ṣé ó ti jẹ́ pé wọ́n ṣe <laughs> ṣùgbọ́n ọlọ́run sì yọ ṣéèpù mi ó jẹ́ kó rí bó ṣe yẹ kó rí orí mi orí àwọn ọmọ yíbò kò ń ṣe orí àwọn ẹgbẹ́ orí àwọn ọmọ yíbò máa ń tẹ̀ báyìí pẹlẹsẹ wọ́n máa ń gbé tírèsì ni òótọ́ bá ti bí wọn wọ́n wọ́n á gbé tírè wọ́n á fi wọ́n á gbé òṣùká wọ́n máa ń gbé òṣùká sí wọn lórí láti kékeré wọ́n wá gbé tírè wọ́n fi sáìsì orí wọn tó bá ti lè jọ́kùnrin tó bá ti jẹ́ ọkùnrin yẹn lọ wò wọ́n á make sure pé wọ́n fi tírè wọ́n á wo tírè wọ́n fi sáìsì orí ẹ̀ torí pé wọ́n láìkọ́ tajà ìsèyìn lára nǹkan tó fi ṣe nébì fún wọn ni so wọ́n á gbé tírè sórí wọn orí tó tó bá orí ọmọ yíbò wọ́n máa ṣu òṣùká wọ́n á gbé wọn á gbé tírè so wọ́n máa tẹ orí ẹ̀ báyìí torí ẹ̀ bá torí ẹ̀ ṣé ọgbẹ́ yorùbá ń tiwọn wọ́n máa mọ orí yẹn wọ́n máa mọ́ wọ́n máa mọ́ wọ́n máa mọ́ <laughs> wọ́n mọ orí ẹ̀ lómi gan ó yọ ṣéèpù ó lè yọ ṣéèpù ọ̀bọ jáde ṣó ti yé so many things sí àwọn èèyàn ṣe ló bí ṣẹṣẹṣẹ bọ̀ mo dúpẹ́ ti tèmi o ìwọ náà tó bá ń wò mí báyìí wàá ti wo bó bá ṣe rí ara ẹ sí wàá ti mọ bó ṣe mọ ẹ ọlọ́run ti dá ẹ o bọ̀tà àwọn kan tó wá tú ẹ wọ́n tún máa ń túyàn mọ́ ní ayé yìí bẹ́ẹ̀ àwọn yorùbá especially tó bá wẹ̀ fọmọ kékeré tó bá rí tí àwọn Yorùbá wá wẹ̀ fọmọ tó bá wẹ̀ fún ọmọ yẹn àti kékeré náà ti da lẹ́sẹ̀ wàá rọ ọmọ mi tó bá ń dàgbà bá ẹsẹ̀ àwárí báyìí wọn á ní ó fẹ́ rí bẹ́ẹ̀ nítorí pé joint ẹsẹ̀ nígbà yẹn wọ́n ti mú gbogbo ẹ̀ wọ́n fà báyìí ṣíṣíṣí gbogbo kíní ti slack láti kékeré so tó bá ń dàgbà ó mọ̀ rí báyìí wọ́n wá ní ẹ eh, oúnjẹ kan ló jẹ ìyẹn níyẹn ìyá tó fà bí bàbá tó wẹ̀ fún báyẹn ó kò mọ̀mọ́ fa nífàkúfà ni ìdà kò ké kíkan kán sínú kíkan rọ́ sínú síta àbí kó jẹ́ pé ó ti wá slap kó wá di pé ó ń dàgbà kó fẹ́ dìde báyìí ọmọ yẹn tipátipá ló máa fi dìde ló máa fi dìde láwá di pé ó níbó lẹ́ẹ̀gì kọ́lọ́run kó gbà wá kó ṣàánú fún wa a kàn lè sọ bí ẹ̀fẹ̀ ṣùgbọ́n òótọ́ ọ̀rọ̀ ló bá dé God bless you all ẹ bá mi rajà o ẹ torí Ọlọ́run mo bẹ̀ yín ni o ẹ̀bẹ̀ mo bẹ̀ yín torí Ọlọ́run ẹni mo ti ṣú ọṣẹ scrubby yìí ẹ pè mí lórí website mi ó yá fún wa ní website yẹn pé fún wa manager ẹnìkan ti ń pè ta kí ló ṣẹlẹ̀ okay hello yes ma yes ma mo ń gbọ́ yín ma. mo ti pè é tẹ́lẹ̀ rí miss call mi mi rí ma mi rí ma mi rí o ọlọ́run gbọ́ mi rí ṣó wà ní mo wà lórí ṣáàtì o ṣó wà ní. mo ní five hundred ṣe fẹ́ dìyẹ mú. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ ṣe yes ma ẹ ṣe ma. ẹ sẹ́ẹ̀dẹ̀ sí mail mi. I e-, ma Okay, ma. Okay, ma. Okay. Tolu, this person called me. Okay, ó ti pè mí tẹ́lẹ̀ mi mọ̀ ṣá. Ah, mi ì dẹ́rí o wọ́n rò bóyá mo rí i ó yàgbà send email tí a lè fi receive kó dẹ̀ hmm. so ẹ bá mi sọ̀rọ̀ lórí email ẹ̀hẹ́ sẹ́ni mi yẹ tolúwa ni mí fún mi ní website yẹn i mean okay share okay let me also say it bb success go to bb success kí ni email email wa mi www kí ni. hold on bb success go to my uh, website bb success order whatever you want from my website for real ó wà nínú ilé tẹ́ bá ní kí n fi inú ilé orí bẹ́ẹ̀dì wọ̀nyí bá máa fi wọ̀nyí o inú ilé tó ti yẹ yín èmi náà dẹ̀ ni auto success o auto success pb success bukki bola success auto success auto bola ben. Ben. mm. yes lord. Then. Hmm? You share it on my page already? A sì ṣẹ̀ṣẹ̀ ń lòdì ẹ̀ ní and àwọn kiri yẹn akọ̀rọ̀ra ń ṣe é But gbogbo nǹkan tábà ti tábà ti lòdì síbẹ̀ is real. Aṣọ native anílé I nǹkan tẹ́ bá ti fẹ́ wà ó pọ̀ tábà ní ká gbogbo léwọ̀n ní báyìí sìn bí a tẹ̀sẹ̀ máa tọ̀ dó tí a bá ṣe tán lé ní tí n bá ń ṣiṣẹ́ tí o bá ṣe tán I will do it myself. So order from me we ship it to you. Eh? Say it out. It is A A B O L A. Mm. A A Bola. Yes. Zero seven six. Zero seven six. Point winks. Point winks. Sites. Sites. W I X. W I S. S I T E. S I T E. Dot com. Dot com. Forward slash. Forward slash. BB success BB success ẹ̀wọ́n ni ah BB success check me google me check me ẹ wò mí wò ẹ gbé mi yẹ̀ wò ní ibẹ̀ yẹn bẹ́ẹ̀ ni ní wẹ́bsáìtì wa bb Success, bb Success. òun ni wẹ́bsáìtì wa order your shoe order your any type of things kò ṣe gbogbo nǹkan tẹ́ bá ti débẹ̀ tẹ́ bá ti rí ẹ máa rí ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ hmm. some things you don't know that is beautiful you don't know that is wonderful until people get it ṣé ẹ mọ̀ wípé láti ìlú kan ní Africa somebody call me and he order for my cotton I got them here. See, he ordered for the gold one, the one I use in my baby room. He also ordered for the one I use in my bedroom. Can you remember a lot of people ló ń wò See. Eh? You know what? You. I post it. What? Your website. Okay, on my page. Yes. Okay. Go to my page, you get it. You see? Ẹ go to tó ṣẹlẹ̀ àwọn aṣọ tí mo polówó yìí ẹ mọ̀ àwọn aṣọ tí wọ́n fi àpò ṣe tí wọ́n fi rán yẹn ó ní is a very quality thing i mean quality you know ẹ mọ̀ pé àwọn èèyàn ti condemn kọ́tì yìí pé kí ló fi ṣe kọ́tì sílé kò wá stand kò wá unique àṣàwọn èèyàn sọ pé wọ́n ní this is in tó wà tó ń trend rèé tó ń trend order ó ní you don't know that even people use this one they use it for clothes and then you use it for window only this is quality i want it order fún rẹpẹtẹ gbogbo èyí tí ó fẹ́ mi ò tí ì rí tán kọ́lọ̀ tó fẹ́ yẹn mi ì tí ì rí tán and people busy condemning it nígbà yẹn ọlọ́run ló yọ mí pé ah mi ò tí ì lọ yọ kúrò torí bẹ́ẹ̀ táwọn èèyàn bá condemn kankan mọ́ ẹ lọ́wọ́ ó lè jẹ́ tán láìkì jù lára ẹni wọ́n ń kàn dẹ̀ I tell you I tell you ah ah ṣé o fẹ́ fọ́ ni ó fẹ́ kí n tún fi sẹ́nu òun ni nítorí bá láìkì jù lára ẹni wọ́n ń kàn dẹ̀. mo tún fẹ́ fi green yẹn ṣé n fi green sẹ́nu mi kò need don't let me waste it i'm just opening it so order your thing inside the thing there is a pàpò ṣùtọ́ god bless you ẹ jọ ẹ torí ọlọ́run ẹ bá mi rajà a sì máa gbé àwọn kọ̀ọ̀kan wá fún yín àwọn perfume àwọn irú táyé tí àwọn bá fẹ́ ṣe container ni tó bá fẹ́ ra wine but many things ṣá you know understand what i mean but àwọn nǹkan ilé ìtẹ́ máa rí lórí website wa bàtà bag original ni o pause àwọn oríṣiríṣi nǹkan aṣọ native english àwọn aṣọ canada made in canada ṣé ti yé yín made in paris hmm. ṣé ti yé tó fẹ́ wo quality things call me ẹ rí pé àwọn ọjà Dubai yẹn mi ò post ẹ̀ because àwọn èèyàn máa ti pa eléyà ti ní irú àwọn tí mo ti rà ń gbà yẹn náà I purposely bought someone some things ẹ mọ̀ pé mo ti kọ́kọ́ fi eléyìí èwo ni mo sọ lẹ́ẹ̀kan náà ẹ rí eléyìí mo ní glue mi ò fẹ́ ẹ mọ̀ pé mo ti fi àwọn kan ẹ ti rí àwọn kan náà lára mi tẹ bá ti rí lára mi ẹ pè mí kẹ́ ọ́dà fún ẹ wo eléyìí sí black ni eléyìí blue etí mo wọ̀ lánàá etí mo wọ̀ níjọ́ yẹn wà nílé tèmi wà nílé bọ̀ kọ́lọ̀ blue and black nìkan ni mo ní kọ́lọ̀ méjì péré ni kọ́lọ̀ black and blue àtẹ̀bádẹ́ ṣe rí ó yù ní ipa ẹ ti rí stone ò lè yọ o ẹ gbọ́ abẹ́gbọ́ pọ́gbọ̀n stone wa ò kì í gbọ́n o stone wa ò kì í ṣe kí ni kò kì í gbọ́n eléyìí ò dẹ̀ sínú ètò mo ọ́dà lọ́dọ̀ àwọn kìnìyàn ọ̀tọ̀ ní tọ́lú ọ̀tọ̀ ní tọ́lú ọ̀tọ̀ ní tọ́lú wò. only two colour eléyìí ó yẹ kí n tún fún yín kẹrin bẹ́ẹ̀ ṣe ẹ̀ ehm, kínní ó gùdù ó gùdù gan ju bẹ́ẹ̀ ṣe rí yìí lọ ó ti yé yín it's very very good four pillowcase ló ní ṣé four lélẹ̀ ní àbí three i think four yeah one two three four ṣé ti rí ó nice Oh, nice bá fi yàrá mi wọ̀nyí bọ́tẹ́ máa rí mo like white although i use this also I use this also. Money ní pillow kan, mo bed sheet come. Let me show you. I'll show you the bed sheet. The bed sheet is about 500. Only 500, only 600. Let me show you. Container kan tí mo ti ẹ̀ send sí lẹ́gbà ẹ̀ mo fẹ́ lò kan send ẹ̀ mo pink báyìí mo fi sínú ẹ̀. Bọ̀ àwọn màmá mo fẹ́ ṣe vp mi kí n tẹ̀sẹ̀ kí n tó jáde eléyìí ó ní box báyìí ó máa ní box box ẹ̀ gan-an ó fine náà. Hmm? Oh, mo fẹ́ polówó ẹ̀ tẹ́lẹ̀ ni but take it off jẹ́ kí wọ́n òun náà tó bá ṣe torí ó ti há ó há kó nǹkan mìíràn bá ní kó wọ̀ lẹ́ẹ̀kan bọ́ jẹ́ ká wò náà ó fà is a very nice uh, eh, night uh, eh, dinner wear ah bá ti ní kó wọ black yẹn bọ̀ mi fẹ́ ó yá black yẹn two s slide nìyẹn náà ṣe rélè ẹ̀rí very unique very fantastic ṣe àwọn cotton àwọn cotton ṣẹ́rí aṣọ ẹ ṣáà ti rí pé àwọn olówó ńláńlá àti àwọn tó nice ṣó ti yẹ yín báyìí gbogbo nǹkan báyìí náà lẹ̀lẹ̀ o is tight but ó yá face me walk walk without with your leg fẹ̀yìn rìn lọ sí ó yá. ó yá ó yá tó máa bọ̀ kó yẹn sókè kí wọ́n rìn ṣòkòtò yẹn he has a trouser. Yeah. Let's see. So, eh, I want tiẹ̀ do eh, bed sheet lélẹ̀ sheet yẹn but be the damask ó ti ní late gbogbo etí etí bẹ́ẹ̀dì yẹn ní late máa jáde ṣé ti rí ṣe bá ṣé ti rí ẹ ti rí you can call me also on this one you see ẹ rí gbogbo etí bẹ́ẹ̀dì yẹn tẹ bá tẹ bẹ́ẹ̀dì yẹn tán gbogbo etí ẹ̀ máa jáde fún lèsì ẹ ti understand this is ṣẹtiri fantastic eléyìí méjì péré ni kíní ẹ dúfẹ kíní tó ní tẹ̀lé ṣe rí pé lace ni quality is better than quantity call me for this ẹ pè mí ẹ lọ sórí website ọ̀hún náà ni mo ti share sórí page mi mo ti share sórí wall mi mo ti share sórí page mi ẹ bá wa rajà gbogbo ìlú tẹ́ bá ti fẹ́ la máa gbà yín gbèdé ẹ pè mí lórí whatsapp fóònù tí mo lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn nọ́mbà yẹn ti wà condemn but whatsapp is still going àmì ah, ìfẹ́ condemn ẹ̀ and you can email lórí email mi náà ni mo tún sọ fún yín ẹ má hack kò sí nǹkan tẹ̀lé hack send me email i'm not afraid if you hack me they will hack you ìjọba <laughs> canada máa hack ẹ so i'm not afraid of your hacking because kò sí nǹkan kan tí mo ní tí mo fi ní secret kò dẹ̀ sí nǹkan kan tí mo hàn thank you my sister god bless you so uh, Tolu remove it now you are removing it eh ó yà náwó kó mélè kó wọlé that's the last one Show the order got money. mo ní kó jẹun má wo ti tèmi o mọ̀ pé mi níbi <laughs> ò jẹun kò ṣó lára. so ó ti wà lórí page mi ẹ ṣé o sister mi god bless you <laughs> wo ṣẹ́ẹ̀tì tí wo ilé wo black yìí look at the black. God bless you. Sister Toya Adegbite, God bless you. Don't worry, I'm going to call you. When I don't, I don't promise, I don't like to call when I love to, you know but we talk very soon. gbogbo kọ́nà ló fit ẹ̀ dàlẹ́ ẹ́ say thank you welcome back dàlẹ́ you thank you ẹ ọ́dà scrub yẹn ṣe rí níjọ́ kan kó ṣe kí skin ẹ tó jáde kò ń ṣe kẹ́míkà ló máa lò kó tó jáde o àwọn kọ̀ọ̀kan ló kọ̀ gbúdọ̀ ṣe touches kan sí tó bá dẹ̀ ti jẹ́ makeup artist ra gbogbo product tó jẹ́ ti ti Mary Kay it's good ẹ mọ rí sí because òórùn wà ní Nàìjíríà òórùn kedere ó máa ń jẹ́ kójú èèyàn burn so tí akọ ọba tó wá wà ń bẹ fà sẹ́yìn sókè lẹ́yìn o. ó Oh, yeah ẹyọ kan ọ̀yà tún ọ̀yà rìn. ọ̀yà bó máa ti tán ó ò tí mọ̀ ni yes èwo ni yes. wiase mu okay that's good <laughs> ẹ bá wa rajà ẹ ṣe òun nìyẹn má jẹ́ kí disturb ọmọ yẹn for now ẹ ṣe gan thank you very much for today don't forget to pray about confusion ọlọ́run jọ má jẹ́ ń dààmú mú confusion kúrò ní orílẹ̀-èdè wa ṣàánú fún mi mú confusion kúrò ní ayé mi ṣàánú fún mi ràn mí lọ́wọ́ ẹlẹ́ẹ̀dá àti àṣẹ̀dá ìwọ tó tẹ́lẹ̀dì rẹ̀ dìyẹn ìwọ ló mọ lẹ́tà àbànújẹ́ tó ń retí èmi lẹ́tà ayọ̀ lèmi ti kọ sọ́dọ̀ bàbá God ó sì máa fún mi lésì ayọ̀ mi náà àti gbogbo ẹ̀yin olólùfẹ́ tèmi ire ire ire ni ojú ọjọ́ ọmọ ojú owó máa ń rí nǹkan tí mo fi ń sọ pé mo fẹ́ pe síta. Um, Tóyìn Adégbìtẹ́ ilé àwọn motherless home wellness tí n bá ti fẹ́ bẹ̀yẹ̀ ní àti ṣe charity àwọn motherless home àwọn ọmọ aláìní bàbá àti àwọn opó ẹ máa bá mi wá sílẹ̀ so kì í ṣe àwọn arúgbó nìkan so ilé àwọn ọmọ aláìní bàbá charity àwọn motherless home so that's what I say I want to call you for torí àwọn ẹlòmíì ò lè jẹ́ torí ẹ̀ náà ṣe ń tẹ red red Ready, ready, ready, ready. people are me. are jealous ẹ bá mi wá sílẹ̀ ṣó ti yé yín ilé àwọn ọmọ aláìní bàbá ilé motherless home torí òun ni tí n bá ti rẹ́dì ni mo máa fẹ́ ṣe so that is it for today ẹ ṣé o oníyan ṣe ọlọ́bẹ̀ ṣe ṣé mo ti sọ pé kọ́mọ mi ọ̀dà oúnjẹ yẹn tí mi bá parí kì í ṣe kó máa bèrè pé kí lèmi náà fẹ́ jẹ kò ní fẹ́ ọ̀dà oúnjẹ yẹn mo ní kó ọ̀dà oníyan títí ó ń ṣe láìsí nígbà tí bá fi ṣe tán torí èmi náà pé what do you want to eat mo ní order one because oúnjẹ yẹn mo ti dúró already tí n bá ṣe tán sì máa mu omi mo ti mu kinní yẹn inú mi ṣe gírígírí mo máa tún mu juice mo tún lè mu sí ọdọ mi fẹ́ mu excess of that thing but mo ní ẹ má gbàgbé mo ní mo fẹ́ ṣe mo fẹ́ ṣe vp mi where is my this thing Tolu fridge what. <laughs> mo rò pé oníṣẹ́ẹ̀dì fíjì kì. mo fẹ́ ṣẹ́ẹ̀kì pípì mi. omi ní ṣe ṣúgà tí ń yẹn sìn jẹ́ kó kí yìí. kókó ń jábọ́ kó má lọ fọ bíbí tì àwọn fẹ́ ẹ̀kú mi. ìṣòro mi ṣe ọ́kẹ́. ìṣòro mi ṣe ọ́kẹ́ ó ti dáa fún mi fẹ́ kí. mo bá ọ. cabbage ọ̀rùn mọ́ oúnjẹ plọ́tì. apá mi bàdé lè kí n fi sí o. olùtọ́sí apá délé ni máa fi ni máa fi. Hmm. jẹ́ kó lè mú lọ. Hmm? It's okay. Yeah. I think he has remotes. Oh, no, oh, no. help you. Starts. That's okay. o ṣe dáadáa o ṣe dáadáa ẹ tell you ok gba bíbá yìí dúró síbí kí n lè kí n lè torí o wọ o bó máa wá sójú kámẹ́rà you know you are not wearing i'm wearing clothes ẹ ò wọ níkà now? it's a dress it's a dress but it's too short you don't like short dress you don't like people seeing you like this no i'm they're not to see me. You sure? Yes. They're going to see you. One ní kàsí. Mistake Ọlọ́run má jẹ́ ṣe mistake. Ká má delete gbogbo video. Short dress kò ti bọ́ṣọ. So ó wọ short dress. Owó the ń fẹ́ ríra ẹ̀bẹ́ yẹn. <laughs> Hmm. Yeah. Yeah. Fufu da It's better than that, that's I said. You sure though? See, yeah. there's a space here, but no problem. It's too, it's too big. No, it's too loose, but no yeah. problem. Try it. It doesn't have to be very tight. It doesn't have to be tight. It is okay. not Start. shake. It's not correct? It's not correct. Try to do it again? Yes. Okay. Put it down, you don't hold it, and when you, don't touch it. Oh, okay. I didn't mm. touch it. Well, that's. Yeah. one thirty ninety three sixty seven is good. So this is what I do every time. If I don't sleep well, despite gbogbo tí ń sọ̀rọ̀ látẹ̀ nǹkan ni Okay. It was 63 years today. I've talked much today. ó tún change ó tún di seventy eight ó tún ìkan èsì mi ò yé dáadáa but ó tún di seventy ó tún lọ sókè sí. eighty three You see, Paul seventy seventy eight it wasn't like this now bó ti ẹran pé mi gbé sórí iṣẹ́ à mo dẹ̀ ń sọ̀rọ̀ mi jẹ́ mi pèsè properly let me do it again mi ò gbé dáadáa ó yẹ kí n gbé dórí sórí tébù mẹ́yìn kí n gbọ́wọ́ mi báyìí kí n dẹ̀ relax èmi kankan let me try it again thank you. ó sì ti lọ sí ninety two <laughs> àwọn èèyàn ń pa mí lẹ́rìn <laughs> mo fẹ́ sọ̀rọ̀ <laughs> ọ̀rọ̀ ń wà nínú mi ẹnìkan tó ń sunkún lẹ́ẹ̀kan wípé gbogbo tí mo ṣe yìí sì ni wọ́n máa gbé káàkiri YouTube ẹ gbé mo fẹ́ kó gbé náà ni ẹni tó yẹ pé tá a bá lo glasses wọ́n sọ ìgò yẹn o Auto Bola ti lọ ra ìgò tó fi máa ń wo àwọn scammer o wọ́n máa fi rí wọn so nǹkan gbé náà ni kí ló fi ń ṣèyàn bí ẹ̀rọ wà nù mí bẹ́ẹ̀ yẹn ṣe sukúlẹ̀ kan mò ń sọ̀rọ̀ sínú mo fẹ́ rẹ́rìn normally kò yẹ kí n ṣe bẹ́ẹ̀ yẹn. <laughs> oh god hey, eh, i'm hungry i'm hungry too i'm hungry seriously. eighty six one thirty one thirty one sys one thirty one dia eighty six pos seventy four. bá so sugar level mi mo mọ̀ yẹn ní títí ẹ̀ i always check my kò sí bí mo ṣe lè irú látàárọ̀ nsìn mo ti jí nsìn láti aago kan òru aago kan òru mo ti jí ṣe gbogbo nǹkan tí mo fẹ́ ṣe yóò ti yé mo dẹ̀ ti ṣe a lot of things ṣe gbogbo wàhálà yìí but kì í ṣe wàhálà ló ń jẹ́ but talking at times tó bá sùn dáadáa it's give it ṣé ti yé but èmi one twenty eighty three sixty seven bẹ́ẹ̀ ni gbogbo nǹkan mi bó ṣe máa jáde tí n bá sùn dáadáa mi ò tí sùn lónìí mi ò dẹ̀ tí jẹun ṣé ti yé mo dẹ̀ ń rẹ́rìn mo dẹ̀ ti sọ̀rọ̀ sọ̀rọ̀ bí mo ṣe sọ yẹn so àwọn tó wà sọ pé ó wà ní kinní kan ó wà ní kẹrẹsítíà ni ó wà ní vp ní ọlọ́run ò ní ṣe tèmi ní vp ṣé ẹ rí àgbo tí mo fi wọ̀nyí lẹ́ẹ̀kan juice tí mo máa ń sè yẹn ó ní ẹ̀yin tèmi tẹ bá fẹ́ sè ẹ̀yin tèmi ẹni tó bá rajà lọ́wọ́ mi màá sọ fún ẹ kò sí coronavirus ọ̀kan tó máa ṣe ẹ́ lágbára ọlọ́run o ò lè wúkọ́ kó máa wúkọ́ kékékékéké o máa sùn nọ́mà bí ọmọ bébì wàá jẹun nọ́mà wàá live life and it's also in some others so good for skin o ń gbọ́ tí gbogbo system rẹ bá wà òkè your face also we look okay gbogbo ohun tó bá jáde lára ẹ bó bá ṣe rí ó máa ṣó lára by using medicine o pé ẹ oògùn kan ẹ ló jẹ́ kó wú bẹ́yẹn ló jẹ́ kó ṣe bẹ́yẹn àwọn oògùn yẹn ní side effect ìdà ko ma wu tó bá ti yá ma wu kese wú kẹsẹ̀ ẹ̀ máa wú kó bá gbogbo intestine ẹ̀ jẹ́ torí ṣe ló ń fún gbogbo kinní yẹn tó ń fún ní extra ṣé nígbà kan tó bá gẹrun dé stage kan yẹ kọ̀ọ̀kan kí kọ́ ilé kọ̀ọ̀kan kí tó máa lọ ìwọ run ẹ̀ oògùn bọ̀ má jẹ́ ń sọ fún wọn torí nígbà yẹn mi ò ní sọ but nígbà yẹn mo máa mo rí àwọn tó yẹ pé ni mo ti wá fi ara mi wéngbà tí mo ṣe tí mo ṣì wà níbi twenty something thirty no twenty ni mo ti ń gẹrun ó ti gbé bíi thirty years tí mo ti ń gẹrun ó ti pẹ́ ó ti pẹ́ gan tí mo ti máa ń gẹrun ah ó ti pẹ́ so but ó tó tẹ̀ stage kan gbà mí màá fi irun mi sílẹ̀ màá tún máa dì í but normally mo máa like láti gẹrun because tí o bá travel ò ní mo ṣáà man like Anita Baker ni máa ń gé gbà yẹn punk Anita Baker kìrìkan kìrìkan oníṣà ni máa ń gé àwọn styles bẹ́ẹ̀ yẹn ó wá tó stage kan tí bá dẹ̀ ti gẹrun yẹn mo tún wá máa ń lo àwọn kọ́lọ̀ dáì kì í ṣe kọ́lọ̀ kírun mi dúdú o dáì ṣó ti yẹ yín irun mi elomi ni natural irun fufu wo gbogbo àwọn àbúrò mi irun funfun wọn pọ̀ bàjẹ́ mami ò ṣe bẹ́ẹ̀ ní irun funfun so mo máa lo dye purple kí lo purple sápá kan red mo máa lo po ah mo máa lo kini gan ìgbà mi máa gẹrun mi ma kọ orúkọ sí ìgbà tí bá dẹ̀ fẹ́ dá bíbá si ma dá sí máa ṣe irun sáìdì kan báyìí mo ṣáà máa ń ẹ ṣáà máa tiẹ̀ ti rí lára píṣọ̀ kan báyìí tí mo lò tí mo fi ya fọ́tò yẹn tí wọ́n ní máa ń sọ pé blue ẹ̀ ẹ máa rí pé mo gé gbogbo irun mi mo wá ṣe báyìí mo gé mo wá kékeré tó kù mo wá ṣe lẹ́gbẹ̀ẹ́ kan mo máa ṣe ó máa fù so àwọn èèyàn máa ń sọ pé ta ló máa ń pè mí ní kí lórúkọ ọmọ àyètì tó ń kọrin gbà yẹn tí máa ti máa tún máa ń dress bẹ́ẹ̀ wọ́n ní look at her she look like this but mo sọ ìyẹn ni ah she only think she's big that one is not big but she look she always there you know mo máa ń jẹun gẹrun mi so wọn àti wá tó ṣe èyí kan tún gbà tí mo tún wá lọ sí nàìjíríà tó yẹ pé àwọn èèyàn máa dirun mo ráwọn kan tó wá dirun ó tún wá ń wù mí mo wá ní òkè mo fẹ́ sáré jẹ́ kí irun yẹn gùn kí lè máa dì í ṣó ti yé yín mo wá lọ wá oògùn tí ó máa ń jẹ́ kí irun gùn mo wá lọ sínú ṣọ́ọ̀bù níjọ́ yẹn ṣé Dubai ni àbí lé àbí South Africa mo ṣáà lọ sí ṣọ́ọ̀bù mo ṣe wọ́n ṣe kàn sọ pé oògùn yìí mo kàn wo bì kan kí ṣe pé mo dídì wá lọ wọ́n sọ pé lè máa jẹ́ kí irun gùn mo ní àwọn ah, tiẹ̀ good irun mi á tètè gùn má lè tètè tún di irun yẹn dídì tí ń wù mí padà mo ṣe lọ ra oògùn yẹn nìyẹn ó ló máa ń jẹ́ kí irun grow mo lo oògùn yẹn báyìí orí wá ń fọ́ mi ká ká mo ní jésù mo kọ́kọ́ ọjọ́ tí mo kọ́kọ́ lò mo wò pé bóyá kì í ṣe òun nígbà tí mo lò lọ́jọ́ kí mo rí pé òun ni ah mo yá páàkì wèrè mo máa lọ sọ́nù irun mi oògùn ṣùgbọ́n tó o bá sùn dáadáa tó o bá jẹun tó o bá trouble ara ẹ tó o dẹ̀ máa fọwọ́ gbá orí all the time irun ẹ̀ ò ní máa já èmi tẹ́lẹ̀tẹ́lẹ̀ tínú bá ń bí mi àwọn tó bá mọ̀ mi màá máa yún orí mi tínú bá ti ń bí mi orí á máa yún mi orí á máa máa gbá orí màá máa gbá orí màá máa ṣe báyìí inú á máa bí mi gan tínú bá ń bí mi yẹn tí wọn bá jẹ́ kí n sọ̀rọ̀ ní o orí mi tí mo ní kí n dúró wọn máa ṣe báyìí ah inú á máa bí mi kí n tó ṣe nǹkan kan orí mi ni máa gbọ́wọ́ lọ you understand gbogbo bí mo ṣe ń ṣe yẹn ni mò ń damage gbogbo àwọn bí irun ṣe máa grow àbí mo ṣe ń ṣe yẹn bí mo ṣe ń sọ bí mo ṣe fẹ́ fọwọ́ kan yẹn á dẹ̀ máa yún mi tó bá ń dirun fún yàn tí irun bá ń dùn yàn irun máa ń yún èmi ni wọ́n máa ní kó mu lé wọ́n ní wọ́n ti mu pọ́ máa já máa ní kó mu lé wọ́n máa mu irun mi máa já wọ́n máa já mọ́ irun mi ní fìlẹ̀ because ó ń yún mi irun máa ń yún èmi ni kò ń kò ń ṣe kí ni ẹ because mo máa lo a lot of chemical àwọn chemical yẹn gẹ̀dẹ̀ ìgbà mi à nífọ̀ mọ́ kò ń kúrò ṣó ti yé yín mi ò treat ẹ̀ mo kàn fi chemicals ní all those chemicals o ó ń lọ sínú gbogbo awọ orí mi then is reacting tí mo ti wá ṣe ń fọwọ́ sí yẹn a máa break ẹ̀ ó ń kọ̀ ọ̀tẹ̀ kò ní jẹ́ kí o block ẹ o dà pé kíyàn block nǹkan mọ́lẹ̀ ni kó má jẹ́ kó fẹ́ grow dáadáa ìwọ tó bá ń lo dáì tó máa ń lo kíní yẹn dáadáa irun ẹ tó bá já wọn ò fi ṣe o Ọlọ́run gbọ́ àjàjẹ ẹni tó bá tún wá lo dáì tó máa ń lo dáì dáadáa tó tún wá lọ ń lo rìlásà sí irun ẹ ò lè gùn mọ́ irú ẹ máa pa tó máa jẹ tó máa dàbí kúrúnà a máa tún jẹ níbìkan bíi pé làpálàpá ń jẹ irun àwọn chemicals yẹn ni kó lè mọ iṣẹ́ tí chemical ń ṣe bí orí ṣe tíìkì tó tí awọ orí le tó ó dá ó ń dì pẹ̀lú ẹ̀ talkless of ara báyìí jẹ́ tí wàá sàn kọ́kọ́ fún ẹ ṣé mo pé obìnrin tó bá ń wọ́ ọmọ tó ò bá tètè rọ́mọ bí gbà míì kì í ṣe barrenness gbà míì kì í ṣe ẹlòmíì wọ́n ti tẹ̀sẹ̀ kò ń ṣe fibroid ẹlòmíì kò ń ṣe any disease kan ló ṣe ẹ gbọ́ ẹ máa gbọ́ ọ ìwọ tó bá ní tendency tó yẹ pé ara ẹ máa ń shift anyhow look at it ìwọ tó ní tendency tó yẹ pé ara ẹ máa ń shift anyhow ẹ máa gbọ́ èmi sì yẹ mẹ́kọ́ àwọn èèyàn ò mọ bí wọ́n ṣe ń jókòó èmi ò mọ bí wọ́n ṣe ń jókòó wọ́n dẹ̀ ti máa ń kọ́ mi ní kíni ọ̀bọ̀ tí n bá dé gbòòrò mo máa ń fẹ́ corporate àmì mo máa ń fẹ́ kọ̀bọ̀ ara mi bó ti bá wà nínú ilé mi àbí tí inú bá ń bí báyìí má kò fa ni pam ṣé mo pé bí mo ṣe jókòó yẹn yẹ pé it's not good for anybody bí everybody ṣe máa ń jókòó yẹn lẹ́mọ̀ pé it's not good for anybody tí èèyàn bá fẹ́ jókòó especially obìnrin tó sì jẹ́ tó sì fẹ́ bímọ àbí tó jẹ́ pé tó bá ní problem tó bá ń miscarry àbí tó bá ní oyún ó máa ń ní problem àbí kó má tiẹ̀ lóyún gan you have to sit gently do you see now bó ṣe yẹ kéèyàn máa jókòó nìyẹn ṣùgbọ́n ní gbogbo nàìjíríà àwọn tó lókà àtàwọn tí ò lókà tó bẹ́ẹ̀ lómi ṣe máa ń jókòó anyhow tó máa ní ilé ẹmọ kan shift nǹkan kan ṣe ẹnìkan ẹ̀gbẹ́ kan ṣèyàn you don't sleep the way you should sleep you don't sit the way you should sit ó ti bẹ́ẹ̀ yẹn ẹni tó bá jókòó bẹ́ẹ̀ yẹn tó bá jẹ́ pé ara ẹ̀ máa ń tètè shift kò ní lóyún bó ṣe wà ìgbà tí mò ń wọ́ ọmọ they told me that torí ẹ̀ ló ń ṣe bá ṣe pé ẹ tó bá tètè bímọ tó bá ti wọnú ẹ tó ò sí nǹkan kan tó dá ẹ dúró tó wá ní ẹ the fallopian tube is blocked ìgbà míì kò block torí pé ìgbà tó lọ ṣe test wọ́n rí post shift wọ́n rí straight because the way you are sitting ẹ ń gbọ́ bá a ṣe ń jókòó náà mátà nínú ayé èèyàn béèyàn ṣe ń jókòó ó matter? ṣáà pé mo ti sọ́lẹ̀ ẹ̀kọ́ béèyàn ṣe ń fa wọ́n ṣe máa ń tó bá ṣe bí ọmọ bó ṣe fẹ́ kọ́ ọmọ ẹ̀ rí tó ṣe máa fa ọmọ nífàkúfà yẹn it's real ẹ̀hẹ́ tó bá fẹ́ kí ọmọ ẹ nídìí tó bá ṣẹ̀ṣẹ̀ bí ọmọ obìnrin ó ní máa fẹ̀yìn ẹ̀sìn torí ẹ̀ ọmọ yẹn tó bá máa dàgbà ó máa fẹ̀ tọmọ yẹn bá dàgbà ó máa fẹ̀ tó bá dẹ̀ lo kárí àbí tó jẹ́ pé tó bá ti gbọ́mọ pọ̀ àwọn tó lo ọ̀já náà láyé àtijọ́ tó fi ń gbé ọmọ pọ̀ ọ̀já tó fi ń pọmọ ṣe rí àwọn tó mọ̀ yẹn ọmọ gbé pọ̀n tó bá ti gbé ọmọ yẹn pọ̀ tán ọmọ yẹn gbúdọ̀ ẹsẹ̀ ọmọ yẹn gbúdọ̀ wà báyìí ṣó ti yé ẹlòmíì máa gbé ọmọ pọ̀n ẹsẹ̀ ọmọ yẹn máa lọ ọ̀sàlẹ̀ ẹ ti rí rí oh my god mi ní bébì tí mo lè fi ṣe kinní ẹni yẹn máa tó bá ti gbọ́ ọmọ pọ̀ báyìí ìṣẹ̀dọ̀ kẹsẹ̀ ọmọ wà báyìí kó fi ọ̀já wọ́n wá fi ọ̀já yẹn gbé síbí ṣó ti yé ọ̀já yẹn mu lẹ́sẹ̀ o á mu láti ọ̀já yẹn wá á wá sí ibi tán ẹ̀ ibi tán ẹ̀ yẹn wọn ò ní jẹ́ kó mú ẹsẹ̀ kẹsẹ̀ má bàa dàbí ẹsẹ̀ lékeleke wọn ò ní jẹ́ kó mú ìtàn ẹ̀ wọ́n á jẹ́ kó mú níbi ìdí yẹn wọ́n páàkì ìdí yẹn wá sókè wọ́n mú báyìí wọ́n wá so ṣó ti yẹ yín bẹ́ẹ̀ ẹsẹ̀ ọmọ yẹn tó bá máa tó bá ti so tán kò ní dúró báyìí á dúró àwa nẹsẹ̀ sísàlẹ̀ ẹsẹ̀ kọ̀ọ̀kan á lọ báyìí wọ́n ti fi ọ̀já yẹn wọ́n ti fi gbé ìdí ẹ̀ sókè wọ́n ti fi mú níbi tán so definitely it's going to have these hips okay it's going to have these hips ó máa ní ẹ̀yìn gẹ́tì mi tó bá dẹ̀ jẹ́ ọmọ tó bá fún ọ̀já mọ́ dáadáa lẹ́sẹ̀ tó ń fún pọ̀ tó jẹ́ pé ńgbà tó wọ́n bí ìyá ìyá tí ọmọ ọmọ gbẹ́pọ̀n kí ṣe bóbìnrin ló mọ ọmọ gbẹ́pọ̀n o hmm. tí ọmọ ọmọ gbẹ́pọ̀n yẹn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ sàlẹ̀ tó máa ń fún ọ̀já yóò kàn máa fún ẹ̀ ń gbọ́dọ̀ mi tó bá ti ń fún báyìí gbogbo ó ń fún ọmọ yẹn ó ń fún lọ sókè báyìí ni you get me ó ń fún lọ sókè tó bá dẹ̀ jẹ́ yíbò ni tó bá jẹ́ pé gbé ìmí máa máa fún ẹsẹ̀ ọmọ yẹn máa kì mọ́lẹ̀ á kì lókè bọ̀ kò ní ní ìdí mẹ́rin ni o wọ́n ṣe ń gbé ọmọ pọ̀n mẹ́rin ni o ẹni tó mọ ọmọ gbé pọ̀n àwọn tó mọ ọmọ pọ̀n ṣó ti ẹni tó mọ ọmọ pọ̀n torí àwọn máa ń sọ pé ṣó mọ ọmọ pọ̀n ẹ mọ̀ pé máa ń bèrè lọ́wọ́ ẹnìyẹn pé ṣẹ́ ni ẹ mọ ọmọ gbé pọ̀n àwọn ẹlẹ́mí kan sọ pé ìbọn ti gbé sẹ́yìn ni no no no kì í ṣe kán gbọ́mọ sẹ́yìn ó ní ọ̀já torí ẹ̀bí tó bá ti fẹ́ ṣe ọ̀já yẹn máa rí pé ọ̀já ibi ọ̀já tó fi ń gbọ́mọ pọ̀n kò gbúdọ̀ jẹ́ èyí tó kàn lè bọ̀rọ̀ gidi wọ́n máa ṣe bí ẹ̀yìn ẹ̀ báyìí tó máa wà succulent ibi ọwọ́ ẹ̀ ló máa gùn ẹ̀yìn ẹ̀yìn ẹbí tó máa gbé ìdílé ó máa wà sọkúlẹ̀ǹt bí ẹni tó ń páàkì ìdí tó yẹ pé wọ́n ń ṣe wọ́n mọ́ náà ni tí wọ́n bá gbé ọmọ pọ̀n nígbà yẹn tí wọ́n bá pọ̀n dáadáa ẹ máa rí dára ṣèpù ẹ̀ tó bá dàgbà ẹ tún wá wo àwọn tí ó jẹ́ China wọ́n máa wọ́n mọ̀ pé ibì kan kọ́ ṣàtiwà ẹ́ dì ní bídìí wọ́n bá ṣe rí kò rí ṣe mọ̀ pé àwọn olókọ́kọ́ bẹ̀rẹ̀ àti àwọn Europe ẹni pé òyìnbó kì ní ìdí tó tó ṣùtì báyìí wọ́n ṣẹ̀ lọ́ ń ṣe ni wọ́n rò bóyá wọ́n fi ṣe wọ́n ni wọ́n fi ṣe wọ́n because láti bìgínì ayé wọn ni wọ́n ti ń lo káríà are you getting me ni wọ́n ti ń lo káríà káríà yẹn kẹ̀lé tó bá fún mọ́ra ẹ̀ ń gbọ́ tó bá fún mọ́ra ó máa fún ìdí wọn ìdí wọn máa tẹ̀ ó máa pẹlẹbẹ tó bá tún gbé wọn kúrò nínú káríà wọ́n á gbé wọn sínú court baby court yẹn wọ́n á tún fi ẹ̀yìn wọn sùn wọn ò ní gbé wọn sẹ́gbẹ̀ẹ́ kọ́ máa bàjẹ́ torí pé wọ́n máa tì wọ́n báyìí so their bum bum is going to be flat are, you are you getting me so tó man suffer when you èèyàn show ṣé ọmọ mọ́ pọ̀n tẹ́ bá rí ẹni tó bá gún iyán dáadáa ní Ondo state àwọn ọmọ Ondo state àwọn tó bá jẹ́ pé wọ́n gún iyán kì í ṣe To tó ṣe torí àwọn àǹsìn agúnyán wọn tó gúnyán tà ṣó ti yé àti gbogbo iṣẹ́ tó ṣe ó máa build sí apá báyìí are you getting me ṣé rí apá mi to ṣe building àwọn iṣẹ́ tí mo ti ṣe ó ṣò nínú apá mi so there is strength ó ti yé bẹ́ẹ̀ ó wà so gbogbo bó o bá ṣe leave. nígbà míì ó máa pẹ̀lú hmm. let me just stop for today bẹ́ẹ̀yàn ṣe ń pọn ọmọ yẹn bí èèyàn ṣe gbé ọmọ pọ̀ bíṣẹ̀pù ọmọ ẹ ṣe rí ẹ tó bá kí ẹ̀ fún ọmọ yẹn tó bá wo ṣéèpù èèyàn tẹ́mi bá wo ṣéèpù èèyàn tí mo wu ẹsẹ̀ máa wọ́ mọ̀ bóyá wọ́n kí ẹ̀ fún kékeré àbẹ́ni tó wọ̀ ẹ̀ fún tó tọ́jú ẹ̀ wọ́n bí wọ́n ọmọ yẹn tọ́jú ní kékeré. Are you getting me? So òyìnbó ìbàjẹ́ kékeré báyìí ìbàjẹ́ ńlá ó máa ní flat bọ́m̀bọ̀ báyìí because the way they they train them the way bọ́n ṣe wà ní kékeré ṣó ti yẹ yín mẹ́rin kíní yẹn idi yẹn wọn ò gbé wọn sókè báyìí wọn ò dẹ̀ ṣe wọ́n kàn tẹ̀ ni so they they will be flat at the back at their bum bum ẹ̀yìn wọn kẹ̀dẹ̀rẹ̀ máa flat not because kini yẹn ma flat ẹ̀yìn wá báyìí gbogbo ìdí wọn yẹn bones wọn all flat báyìí kò sí kó bend o bend báyìí ṣó ti yẹ yín so gbogbo nǹkan wọn ó flat ṣẹ́rí ti Yorùbá eh, gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí àwọn dúdú àwọn dúdú Yorùbá àwọn Africa kọ̀ọ̀kan bẹ́ẹ̀ it also depends of the bí wọ́n bá ṣe bí wọ́n bá ṣe ṣe wọ́n ní kékeré ṣó ti yé yín ọlọ́run dájú mi ọlọ́run náà I don't want to say much today let me talk in another day ṣó ti yé yín mẹ́yẹn so tó bá lóyún àbí tó bá ní trouble nípa lílóyún tí wọ́n ní philanthropy bí ẹ ó block ó ti lọ ṣe flushing flushing tí wọ́n bá ti lọ ń tonú fún ẹ tó lọ ń tò àwọn tó ń tonú yẹn wọ́n mọ̀ kan tó ń sọ o wọ́n ní wọ́n ń tonú kíní yẹn bó ṣe ń jókòó ní gbogbo inú ẹ̀ ń dàrú ló ń dàpọ̀ lóko ń jókòó ẹni à ìṣí tí ó ti yé bẹ́yẹn so wọ́n wá ní kó rọra máa jókòó kó má kó máa jókòó ẹni à ẹni tó tiẹ̀ sọ fún mi ọkùnrin ló sọ fún mi torí èmi tí bá ti ń bọ̀ láti ibi iṣẹ́ báyìí tí bá ti ń bọ̀ láti ibi kan tó ti rẹ̀ mẹ́ pa má kàn jókòó ẹni à ah ó is not good ó ní number one as a lady you don't need to sit down like that níwájú àlejò àti níwájú ọkọ ẹ àbí lójú ọ̀rẹ́ ọkọ ẹ ó ní ẹnì kan tó sọ fún mi ọjọ́ tó sọ fún mi mo mo ṣègùn orí mi ojú tì mí i don't sit i sit but tí bá jáde lọ ṣe mọ̀ pé tó bá jáde wàá fẹ́ ṣe jẹ́jẹ́ ní tó ń ṣe nílé wàá fẹ́ ṣe tó bá wà láàrin rò ẹ wàá fẹ́ ò ní fẹ́ ẹ wàá fẹ́ máa ṣe bíi pé o corporate àmì o o posh but nítorí pé mo ti wò pé àwọn èèyàn wọn jẹ́ bíi family àbí nǹkan kan tí mo jókòó báyìí tí bá kò jókòó àmọ́ kò jókòó pa á ní wow á ní báwo mo ṣe máa ń jókòó bẹ́ẹ̀ pé ó máa ń pé kò ń ṣe é sìn gan ó lè àfẹ́ẹ̀tì èèyàn ẹ wọ́n ní tó bá yá nǹkan kan fallopian tube ẹ ẹ kí lorúkọ ẹ wọ́n ní bladder many things ló máa ń dàyàn láàmú téèyàn máa fi glorant ṣe fúnra ẹ̀ sí òní mọ̀ àwọn èèyàn máa máa ṣèkì orí ọmọ ṣèkì orí ọmọ he has many things to do with that baby's life orí àwọn èèyàn tó bá ń gbóná gbóná gbóná gbóná gbóná gbóná thank you sister tó bá gbóná gbóná nàìjíríà there is many things tó ṣe tó tó wà rántí tó cause problem yẹn ẹ̀ ń gbọ́ there is many things so ẹlòmíì ní ti ọjọ́ kan ẹnìkan sọ fún mi irun díẹ̀ wà ń bíbà bíbà yìí yàgbẹ́ pé téèyàn bá wo tó bá èmi sìn irun mi bíbà yìí bó ṣe rí láti wà tí ó ti wà ẹni ẹ bá ní ẹ tó bá ti fẹ́ ṣe make up máa ní òun fẹ́ fa irun bíbà máa ní irun wo kò sí irun kọ̀ọ̀kan mì á ní òun ṣàmọ́ fẹ́ ṣe kí make up lè ṣe tó bá ń jẹ́ kó máa bá ẹ fẹ́ gbogbo ibìkan tí ò sí irun tó bá máa lọ wá next time irun yẹn máa gùn ju bẹ́ẹ̀ lọ ni àyíké sí mi ó bá máa gùn ni so àwọn some things wà tó pé kò tiẹ̀ ń ṣe nípa ipá àbí agbára gbogbo kẹ́míkà ẹ̀ẹ́kẹ́ ọ̀ma àti ọgbó sọ tó tọ́ mo sọ fún yín o tó tọ́ ni mo sọ fún yín so ẹ bá mi rajà yẹ rí pé mo bẹ yín sáwọn many things ìwọ tó bá fẹ́ àgbò yẹn mo sọ fún ẹ honestly wọ́n máa sùn bí bébì wàá máa jí bí bébì ò ń gbọ́ tó o bá tiẹ̀ gbé ọ̀rọ̀ àwọn èèyàn sọ́kàn báyìí táyì tó ń bá ṣe àǹkún ẹ tó jẹ́ ìbàjẹ́ wàá ṣáàsùn ẹ ó sọ̀rọ̀ ó yẹ kíkiri kan ṣe àbí nǹkan tí mo gbé jáde ń sìn kí lẹ rí tó lé ń bẹ̀ gbé tí mo gbé jáde lẹ́ẹ̀kan títí mídùú ẹ̀ tó ṣe kiri kan despite pé ti sọ̀rọ̀ láti sìn tí mo dẹ̀ ti jí láti twelve lóru tí mo dẹ̀ ti ṣe ṣe látàrí tí mi dẹ̀ ti jẹun ṣé mi ìdúpẹ́ fọlọ́run ni some people cannot test themselves right like this wàá rí gbogbo ẹ̀ ló máa mú red red jáde kò ń ṣe pink ó máa mú red bọ̀tọ̀ ọlọ́run mi ò fi yọ wọ́n o adúpẹ́ fọlọ́run so ẹ rí pé gbogbo nǹkan tí mo download tí mò ń sọ yìí many people wo mo lè ṣe nǹkan tí mo ní wọ́n fi ń sí abẹ́ vagina yẹn kí ni mò ń ta vaginal tightening and prevention and um, and uh, uh, antibiotics ni èyí tí mo sọ fún yín tí mo máa rọra sọ yẹn mo lè lọ́nà kí n ṣe kí n wá package ẹ̀ sínú kékeré káwọn èèyàn máa ń ṣàtẹ̀ sínú ara kó dẹ̀ máa lò kó máa ríṣẹ́ kó dẹ̀ máa sanwó fún mi but I give it free of charge do you know ẹni tó sọ fún mi ọmọ kódèbù àkan náà wọ́n fún mi free of charge ni tó bá fún ẹ ní nǹkan míì ní free of charge tí ò ta fún ẹ ìwọ náà try láti fún yàn nígbà míì torí bẹ́ẹ̀ tó bá fún yàn ní nǹkan míì ní free of charge God will give you another gift that will be fetching you money if you keep making way for you. mo lè ṣe náà of course àwọn èèyàn tó náà ń ṣe kinní kan wọ́n ń ṣe gbá wọ́n ń ṣàwọ́ tó máa mí sìnkàn pọ̀ all these things wọ́n bá get yìí ẹlòmíì máa ṣe ní tí mo sọ yìí ó máa ṣe ó máa fi pa owó ní tí mo sọ tí mo sọ jáde lénìí ẹlòmíì máa ṣe ó máa fi pa owó ṣùgbọ́n àwọn ẹlòmíì ló release nǹkan míì náà fún yàn for you to benefit and for your life to be also be good ẹbí mo ṣe jókòó ah, gbogbo àwọn èèyàn tó bá ní wọn fẹ́ lọ kán kán construct àwọn yẹn fún àwọn kankan gbogbo àwọn èrò tá a sọ jáde yìí náà ni a máa sọ kọlọ̀n kó ṣe wá ju ọ̀la lọ lágbára ọlọ́run ẹ ṣe wẹ̀yìn olólùfẹ́ tèmi ẹ kàn bá mi rajà mo ti ṣe ẹ website mi sí orí ibẹ̀ yẹn ẹ bá mi lọ síbẹ̀ a sì ní lọ́wọ́lọ́wọ́ báyìí mo ní mọ́tò yàtọ̀ sí ètò wà ní nàìjíríà yẹn tá bá fẹ́ ra mọ́tò ní Canada ẹ pè mí náà sí orí mọ́tò 0244 ẹ lè bá mi dòwò pọ̀ kẹ́ regret sẹ́ èmi ò kàn fẹ́ crazy people ní kọ́ máa sọ pé wọ́n tẹ̀sí wọ́n da brain yẹn láàmú I don't like them honestly speaking òkèlè gbígbẹ́ tó ń tà láfíà ó sàn jùlé tó fún fún ẹran tó ń tìjà lọ I love my peace I love my joy I want to do my things mi ò fẹ́ pé mi ò gbàdúrà fún gbogbo owó tó kúnnu lé ìbọn káàṣì mi bó kí n lè rówó ná sí àwọn èèyàn kí n dẹ̀ ṣe dáadáa láyé kí n ta kí n jèrè kí ló mi dùn kò ṣe pé mi ò fẹ́ àwọn tó máa crazy people around me I don't like them I love truth mo dẹ̀ fẹ́ tó o bá sọ̀rọ̀ kéèyàn kan ti pẹ́ mi ò ṣe ọlọ́run o mi ò ṣe jésù o tó máa ṣèlérí fún ẹ tí ò ní mú lè ṣe i love it àwọn èèyàn lè máa ṣeré kán máa rí kó fi ṣeré bọ̀ tèmi nǹkan kékeré ló máa ń bí mi nínú tí mo ṣe nice tó tí n bá sọ pé ó dàárọ̀ mo lè tó bá fẹ́ fi gbogbo ayé ìbẹ̀ mo lè má lọ ọ̀fẹ́ mọ́ tó bá ṣe ìkàwé bá rò pé tí wọ́n mi tó di level tí mi ò like mọ́ ó lè fi gbogbo ayé ìbẹ̀ mi kó dẹ̀ kí lè bullshit honestly kí lè bullshit tẹ̀ bá tẹ̀ sọ ọlọ́run mi ò like kan tó ṣe yes ọlọ́run máa ń like irun kan bẹ́yẹn you trust God, you don't trust that person any longer. To tell the person that your life, without that person, you can live, but without God, you cannot survive. And God, you la dẹ̀ ń pè lójoojúmọ́. Ẹni tèmi ẹ ṣé o, Mr. Toyin Adéwìtẹ̀, thank you very much. God bless you. So ó yẹ sugar test mi kẹ́ni, but mo mọ sugar test me. We ṣe low sugar mi go low. So I always use um, tí mi bá fẹ́ jẹun sí rice wà nínú oúnjẹ tí mo jẹ, màá jẹ fruits torí ẹ̀ nínú fridge mi ń sìn tí bá ti mọ̀ ní láti ẹ̀kọ́ máa ti ní kọ́ ti fún mi ní crepes yẹn tó pé ọmọ mi náà ṣiṣẹ́ láti fún mi ní àwọn crepes yẹn fruits mo like yẹn crepes yẹn yes let me tell you grapes again grapes again tó bá ní sugar level máa jẹ kinní yẹn náà grapes tó bá jẹun tán jẹ fruit mi sọ banana o ní tèmi máa ń jẹ tèmi bá jẹun tán mo máa jẹ fruit bíi grapes yẹn ó máa jẹ́ kó release ó máa lọ sí tọ́ I mean èyí ó máa ń jẹ́ kéèyàn so wàá sùn bí ọmọ tuntun ó ń gbọ́dọ̀ mi tèmi báyìí sí bá jẹ sẹ̀mọ́ àbí mo jẹ àmàlà ọ̀ ẹ gbọ́ màá wá tí bá fẹ́ tí bá ti dẹ pé mo ti pray and mo ti after some time mo fẹ́ relax màá fi fruit yẹn plate ní àwọn ẹlẹgbẹ̀ẹ́ plate màá máa fi sẹ́nu tí màá fi tí bá ti pray tán màá fi sẹ́nu ó lè má ju mẹ́wàá màá fi sẹ́nu ó máa sùn like baby tó o bá mọ̀ pé grapes yẹn náà máa tó bá grapes yẹn especially share the red one àti the green one the red one yẹn wàá sùn bíi baby ó máa ń jẹ́ kéèyàn sùn tó bá mọ̀ grapes garlic ginger and other things garlic no. garlic yẹn tó bá ń fi sínú ọbẹ̀ àti àlùbọ́sà ò ní ní stomach problem inú run mí inú máa ń run ọmọ kókó máa sọ pé inú aràn ó wà nínú ọmọ kò sí bye bye for now ọlọ́run bàbá ọmọ àti ẹ̀mí máa dúpẹ́ fún yín lónìí o mo ti polówó ọjà mo dẹ̀ ti wá mo tún sọ̀rọ̀ yín bákan náà ọlọ́run jọ ṣàánú fún mi make way for me when people say there is no way have mercy upon me ọlọ́run ẹ̀yin aláàánú mi ẹni mo gbójúlé ni mo gbọ́kẹ̀lé mi ò gbẹ́júlé nìkankan ọlọ́run ò bàbà tí wọn aláìlẹ́ nìkankan ọlọ́run mi ṣàánú fún mi ṣàánú fún gbogbo àwọn olólùfẹ́ mi àwọn tó ti tẹ lọ́ọ̀fù tó ti láìkì fún mi lónìí bá mi súre fún wọn bá mi ṣàánú fún bá mi yọ́nú sí wọn yọ́nú sí adébùkọ́ tó fún mi má jẹ́ kí àjẹwà o ràn wá lọ́wọ́ ẹlẹ́dàá ràn wá lọ́wọ́ ẹ̀ṣẹ̀dá iṣẹ́ tó rán mi láyé yìí bàbá bá mi ṣe o rán mọ́ níṣẹ́ fi àyà tí máa fàyà tì mí lọ máa fàyà rán mi lọ má jẹ́ ń ṣiṣẹ́ má jẹ́ ń fọmọ ṣe má jẹ́ ń sọmọ nù má jẹ́ ká burú bá mi àwọn tó bá mi ṣàmì tó sì fẹ́ràn mi má jẹ́ ká burú bá wọn o ọlọ́run gbàkóso adúgbò tó pẹ́ ti gbọ́ adúgbò tó pẹ́ ti ṣe a ó máa yìn lógo a ó sì máa dúpẹ́ jésù agbára wa àmín hmm, tó bá di lọ́la lágbára ọlọ́run á sọ àwọn nǹkan tí ó wà nílẹ̀ god bless you thank you very much ẹ ṣé ẹ̀yin tèmi ẹ ń fẹ́ lẹ́yìn ṣe lọ má sì máa bẹ́yìn tèmi láyọ̀ àtàlàfíà ẹni tó bá ní ká má dé òun náà là ní dé bá o ẹ ṣe gan ni má sọ fún yín nípa gálíìkì àtàwọn gbogbo èròjà yẹn tí a lò síbẹ̀ àti àwọn ọkọ̀ sí àfisì mo ní green tea mo ní tea kan wà nínú ibẹ̀ yẹn let me even show you tolúwa ni mí jésù tó fún mi ó tí ọ̀dà kí ló lọ sùn sínú ilé fún order your food i will cook later please come Order is now. I'll cook later. You don't compare with yourself with me. Ah. I know we are not fasting today. but mi gbé tíì bí tí mo is in the jog tí nínú jọ́ọ̀gì tí mo máa ń da kìnìún tí mo fẹ́ It's very very good. Mo ní kó bá mi gbé tíì kí ló ń ṣí dishwasher fún. No no no no. Tíì tíì bí tá máa ń tí mo kó tíì Yeah yeah. ó fẹ́ fi wọ̀nyí méjì out of this if you can get it if you want it. wo ọ̀dà mo fi tea. very good black tea eh? I mean this one is green this is green tea this one is black yes eh? it's not lemon it's black and black tea òní wọn kọ sí yẹn this is black tea this is green tea this is green tea and this is black tea so these two money about three pack uh, different one so it's very good tó muti, tell me about tẹ́mi bá ti mu tí bá fẹ́ sùn náà máa mu a máa jẹ́ kí brain ẹ̀ kó kú so tó o bá rọrùn sùn pè mí sickness Oh ọlọ́run ò ní jẹ́ kí wọ́n fi àìrórun sùn bá wa jà lórúkọ jésù àwọn tó bá fi orí pẹ́pẹ́yẹ ṣiṣẹ́ fún gbà àbí tó bá lọ jẹ orí pẹ́pẹ́yẹ kò ní rórun sùn àbí tó bá fi ṣépè fún kò ní rórun sùn wọn tó bá ti rórun sùn pè mí o good evening ma happy sunday ma thank you ma ẹ ṣé gan ni ẹ̀yin olólùfẹ́ tèmi mo fẹ́ máa fi eléyìí ṣe lọ o má sì máa wá láyọ̀ àtàlàfíà bá yín á sì máa wá àmọ́ àbáyín láyọ̀ àtàlàfíà a ò ní gbọ́bi síra wa o ọlọ́run á ṣàánú fún wa ọlọ́run ràn wá lọ́wọ́ ọlọ́run ò ní jẹ́ kí ọ̀nà dí mọ́ wa o aláàánú ò ní sá fún wa o ọlọ́run á ṣàánú fún wa awọ wà láṣọ àánú adéwà ládé àánú àgbà ṣòkò sórí àga àánú èkúta ò ní jẹ́ tiwa o ọmọdé àti àgbà ẹ máa yọ ní tiwa o ẹ ṣe gan ni ẹ̀yin olólùfẹ́ mi thank you very much because i love you because you love me too bye bye for now love you guys thank you sister.